ojú rí tó ojú rí tó ojú rí tó ojú rí tó ẹ wá bí mi ojú rí tó ojú rí tó balógun oró tó kú sígbó ifá òkú ó gbọ́dọ̀ súngbòdù babaláwo ò gbọ́dọ̀ rúkú o a ó ti ṣe é téèyàn mẹ́ta ó fi dúró ní méjì méjì a ojú rí tó ojú rí tó ojú rí tó ojú rí tó ká tó dẹniyàn là láyé ìrírí ẹ̀dá kò ṣe é ròyìn tán bá ní ká sọ̀rọ̀ mélòó ni ká wí ẹnu wọn lẹ́gbàá ròyìn ohun ojú rí láyé. káfẹ́yìn sọ́wọ́ ọ̀tún káfẹ́yìn sọ́wọ́ òsì káwá fẹ̀yìn rìn títí dé ìsẹ́yìn o ẹni kó o máa níyìn ní ẹni tí ò níyìn ní ẹ máa máa níyìn ní ojú rí tó ojú rí tó ojú rí tó mélòó la ó ṣèròyìn o. ojú rí tó ojú rí tó ojú rí tó ojú rí tó ká tó dẹni ọ̀la láyé ìrírí kò ṣe é ròyìn tán bá ní ká sọ̀rọ̀ mélòó ni káwí ẹnu wọn lẹ́gbà ròyìn ohun ojú rí láyé. ojú rí tó àgbẹ̀ palẹ̀ ẹ̀ wá gbọ́ àgbẹ̀kọ̀ọ̀bẹ àgbẹ̀bí iṣu eh. kágbẹ̀ ó tó réyàn fìgì láwo gbé òsìkì mi ojú rí tó eh, ọmọ ènìyàn. nìkáwí ẹnu wọn lẹ́gbàròyìn ohun ojú rí láyé. misery and agony in this world oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ láyé. which one which one are we to talk about what are we gonna talk about all we talk to God about is that he should see. rí tó ojú rí tó ojú rí tó ká tó dẹniyàn là láyé ìrírí ẹ̀dá kò ṣe é ròyìn tán bá ní ká sọ̀rọ̀ mélòó ni káwí ẹnu wọn lẹ́gbàrọ̀ yìí ohun ojú rí láyé ojú rí tó ojú rí tó ọlọ́bìnrin ó dàbí pé àwọn ọ̀rẹ́ ó fẹ́ gbẹ́ga ń lò ń lọ ló ń bọ̀ látàárọ̀ bí lẹ́kẹ̀jì ti já sí ọjà sì lè jí àlejò kan ní bẹ́ẹ̀ obìnrin ò gbèsè ẹ̀mí ò gbọ́ ìgbà ọdún ọdún kan ó ṣe aṣọ ní mọ́dún pẹ̀lú aṣọ èmi yẹ ọ́ kò sí gbígbẹ́ dànù ẹ jẹ́ máa nọ ewu. ẹ ṣe ẹ ṣe ọ̀rẹ́ mi ẹ ra o ẹ ṣe gan o ẹ kú lọ wẹ ẹ ṣe gan tí a máa ẹ ṣe o ṣe ìwà òkè fáwọn. ṣé o ti sọ fún ẹ pé o ní ìyàlẹ́. ilé ẹ̀ gan mo ṣe mú wa agbọ́dọ̀ ṣoṣà lódò kí màá ṣe làkọ́ máa mọ̀ twitter àti ìyáálé ẹ̀ lówó ìlú. ìyáálé mi mo wá rí báyìí pé ilé aláyọ̀ ni mo ẹ̀kọ́ àṣeyẹ ìyẹn mà igba mm. ọdún ọdún kan ní màmá ẹ fà ìgbà mi. Ah, ah. <laughs> ayé ti gbà ẹ ẹ̀yin náà dàgbà ẹ darúgbó ẹ fọwọ́ pawó ẹ fèrè gígé ṣé wàá rírú ìtí ayọ̀ mi ń ṣe fún mi lẹ́nu ọmọ rere aṣèwú ẹ̀ fún mi òwàkà òṣìṣẹ́ máa eh? lọ́nà owó tó tọ́ kékeré ní rọwọ ẹ o ṣe máa di iná ò ní tán wẹ ṣe mú ẹ ẹ yé yọ mí. mọ́mì lórúkọ àwa honourables ti àwa ń bí a kì í pé ẹ kú oríire ní lágbára ọlọ́run àṣẹ ṣàmọ́dún. àmín àmín. bó tilẹ̀ òun kẹ́ wá pẹ́ tó láyé mọ́mì ọmọ ló máa gbẹ̀yìn. àmín àmín. ẹ ní mojú olórí ọmọ kan. àmín àmín. CCPN United we stand. ẹ ẹ jọ thank you very much. Um, ẹ ṣé mo dúpẹ́ um, my chairman sir senator Gbọ́láhàn mr Madojutimi omi fún lẹ́ni ìyá yìí ni ìdùnnú mi òun láyọ̀ mi òun ní gbogbo nǹkan tí mo ní láyé mi tẹ bá ń gbọ́ oríire senator Ayọ̀mídé òun ló jókòó yìí. àtẹ́wọ́ ìdá chairman sir bí ọlọ́run bá ṣe fún wa ní ipò tó fún wa ní owó lọ́jọ́ tèmi ó yẹ ká ṣe ayẹyẹ ìjú báyìí lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe máa ń sọ wípé ká máa gbọ́rọ̀ sí àwọn òbí wa lẹ́nu ìyá mi tó jókòó yìí àwọn ló ní nǹkan wọ́n ní kí n jọ ọ́ torí ọlọ́run àwọn ò fẹ́ kí gbogbo nǹkan táwọn máa ṣe kó ju inú living room yìí lọ <laughs> ìdí nìyẹn tí àfihàn àṣẹ ní ráńpẹ́ báyìí sweet mother pẹ̀lú ògùn ọlọ́run ẹ pẹ́ lórí ilẹ̀ jù báyìí lọ kó tó wá di pé mọ́mì mi gé kéèkì wọn màá fẹ́ kí chairman mi kí wọ́n sọ one or two things. CCPN united we stand. mo kí ìyá ọlọ́jọ́ bí mo dẹ̀ tún kí gbogbo ẹ tí ẹ wà lórí ìjókòó bákan náà pé ẹ kú àṣeyẹ ọlọ́run á wà pẹ̀lú wa o ọjọ́ ìbí tá à ń ṣe lẹ́yìn ó dà kò sáyè lóòótọ́ ṣùgbọ́n inú àìsí àyè á láti wá àyè kan jáde ṣáà èmi náà bá ya kú gbígbé fún mo bẹ̀ sí ní pé the leader of the party pé tó níbi tá à ń láti lọ ní èmi yìí o nítorí senator Yomide tẹ̀ ń wò yìí hmm, ọmọ kan ṣoṣo mílíọ̀nù àwọn náà mọ̀kàn bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fine fígbà tó bá wọn ní kálukú ló lè dárúkọ ṣe rí lójú tèmi èmi sọ yẹn ọmọ tí èèyàn fi lọ́wọ́ lọ́wọ́n bá ní màmá ẹ ti dàgbà ẹ di àgbàlagbà ẹ dògbò ẹ ní gbósà ibi aṣọ ẹ ní kánjú kú o. Amen gbogbo bó tilẹ̀ òun kẹ́ pẹ́ nílé ayé yìí tó ẹ̀ ní tọ́náwó sàrí ọmọ ní agbára ọlọ́run ní agbára ẹ̀ wá ní fi sàn gbogbo rárá ẹ̀ ní fi ọwọ́ yín gbọ́ ọmọ yín tó tẹ́ tún bíi náà tẹ́ tún òun náà ní fi ọwọ́ gbọ́ ẹ̀wọ̀n sí. ẹ wo ẹ̀yin tí ẹ jókòó mò ń sọ̀rọ̀ sinata Yomidele gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ yìí àyè gba Yomidele láti lọ lẹ́ẹ̀mẹ́fà ṣe àsìkò lè sọ fún yín pé sínétà Yọ̀mídé ó mọ̀ máa ń bí ìwé sí. àti bẹ́ẹ̀ àpọ́kùkù ìjọ adúlọ. ẹ má wọ́n máa rọ̀ bí òun àti nù. kò sí àyè fún wa ẹ mọ ìsọlẹ̀ kan àwọn ìlú lè burú jù. a ní máa lọ ṣe ti gbọmọ mo ní kò fẹ́ ká ṣe ẹ jẹ sẹ ẹ jókòó ibi gẹrẹ la ma ti bàgbẹ yín lé ní èmi yìí ayọ̀ǹda fún yín níṣẹ́ fẹ́ fún wàhálà ara tán ó yẹ kájọ bá bókìtì bí látàárọ̀ ní àmọ́ ayò sí <laughs> ẹ mọ̀ so ẹ jẹ́ kó máa. ẹ yé yan mi mo kí ni o thank you very much. ẹ ṣe o ọlọ́run aṣọ yín délé. ẹ ṣe o ẹ ṣe o àti ẹ máa bẹ máa bẹ ọ̀rẹ́ mi tó wà ókè. gbogbo nǹkan la ní o. wọ́n sá àwọn tálíkà àti ìtọ́lẹ̀ ẹ̀ sí lọ́lé tálíkà pélé pélé olówó nìkan lè máa bọ̀ sáwọn. ṣẹ̀wọ̀n tó wọ́n kẹ́lẹ́ bàbá yìí. alẹ́ lè wọ́n tẹ́ ah, Láre àwọn ta nìyẹn àwọn olófòfò ògbẹ́gbà ni ibi ọpẹ́ ló mọ. àwọn ọlọ́tọ́ ń pèlè olófòfò ògbẹ́gbà mi. mi ò mọ nǹkan tó mìíràn. àwọn wo ni wọn láwọn oníwèé ìròyìn. Ah, ah, àwọn ló ń pèlú ló fòfò gbégbá come on jẹ́ kàn wọlé. wọ́n dẹ́ wọlé àwọn alátẹnujẹ. ìsọkúsọ ni wọ́n máa sọ tí wọ́n bá dé ta. bẹ́ẹ̀ni. hey my brother just leave there. your excellence sir ó tiẹ̀ dá tí abẹ́yìn náà bí báyìí sir ǹjẹ́ a lè bá yín ní gbólóhùn kan àbí méjì sá. ẹ lè rí kankan bẹ́ẹ̀ mi sọ́n bíbá ẹ̀ mọ́ ẹ ti pẹ́ lẹ́yìn kálẹ̀ tètè dé sìn gbàdá yín lóhùn ṣùgbọ́n àwa ti ń lọ but uh, senator wa ń tọ́sí láti lè attend sí. okay sir thank, you sir. ẹ ṣe ìgbàjọ àwọn. my senator. thank you very much sir. ọmọ àṣírò ẹ̀fẹ̀ yẹn náà. àmì sá àmì sá ẹni rí bá mi jẹ. àmì ẹ ẹyẹ ẹ jẹ ká lọ. thank you sir. ọ̀rẹ́ tó ẹ kú ayẹyẹ rẹ sá no sá. yóò ṣe lè sá. ẹ akọ́kọ́ yìí màmá tó bí ń ṣe ayọjọ́ mi nínú sá. lóòótọ́ ni wọ́n lé ọdún kan lé ní. Ah, ah, èmi wá ṣe púpọ̀ yìí uh, I don't do that okay. Uh, sir ṣé a lè rí màmá ọlọ́jọ́ bí bá ṣe gbólóhùn kan tàbí méjì. well ẹ lè rí wọn bá sọ̀rọ̀ bọ̀ ẹ máa ṣe sùúrù ṣe rí jíjẹ àti mímu ó wà fẹ́yìn náà. okay thank you sir. láti lọ báyìí kó tó dípa máa ya ọ̀dọ̀ alájà onígòdì time ṣe wà àkọ́yà bẹ̀ briefly ká tó máa lọ ó yá aya mi bí ló wà. bàbá ọkọ mi ẹ rà sá ẹ rà sá. ẹ káàsán ṣàlàfíà mo bá yín. adúpẹ́ fọlọ́run. ẹ jọ ṣé mo bá ayọ̀mídé nílé. ó ti lọ sí àbújá kódà bíi wákàtí mẹ́rin sẹ́yìn ló ti lọ. Ah ẹ ṣé kò sí sà. Ah, yorùbá ní èèyàn kì í nẹ́ni ní mọ̀sán kó mọ̀ ẹ̀gàn e, e, e, èmi ti ń mu kíkan báyìí. Ah, ọlọ́run ò ní jẹ́. Ah, àmì o. kí ló ṣe sà. lórí ọ̀rọ̀ tí. o máa gbọ́. ṣé pé tí màmá bá bá mi dá sọ́rọ̀ yìí àyànjú kíákíá. ṣé ǹjẹ́ mo bá màmá náà lé báyìí. ó wà lè. ẹ ó sì wà bá mi pọ̀. ẹ jókòó. kò sí ara mi. mọ́ sir. ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta o. Yes sir. wọ́n bọ̀ èmi jáde lọ ṣe gbọ́ wọ́n á ṣe gbogbo àlejò tẹ́ bá fẹ́. kò sí problem <laughs> kò sí ẹ̀rọ <laughs> ah, ma àwọn ọmọ mi ń kọ́. àlàáfíà ni mà. ni mo wá o. ṣé kò sí. kò sí mà. ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò fi bẹ́ẹ̀ sí nàìjíríà ghana ni mo wà bọ́ nígbà tí mo wá gbọ́ pé ayọ̀mídé ó wọlé as senator ah, máa pé èyí tí mo ṣe lẹ́yìn odi náà ó ti tó jẹ́ kí èmi náà yà máa lọ sílé kí n yà lọ ti àbúrò mi bọ ẹ láti ìgbà tí mo ti wá dé yẹn mú mi ẹ má wọrí ẹ fọkàn yín balẹ̀ ìjọ́ mélòó mo fẹ́ fọkàn balẹ̀ dà ìyẹn ló mú mi sọ pé ah, màá dọ̀dọ̀ yín kí n lè wá ṣàlàyé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí fún yín. Ah, igi ọsàn tó hù sáàrin agboolé tó wá so èso tó pọ́n dẹ̀dẹ̀ ara ilé ló yẹ kó kọ́kọ́ ka jẹ kó tó di para àtàjà àǹfààní. bẹ́ẹ̀ ni mà. ẹ̀yin lẹ lọmọ yín kó ṣe fún yín ló gbọ́dọ̀ ṣe àyàfi tí ò bá sí ní sàkání ẹ̀ kò jẹ́ máa wò ó àìpẹ́ yìí náà ló lọ sí Àbújá o. ẹ ṣeun mọ. mo ń bọ̀. ó ti Ayọ̀mídé ọkọ mi ó ti dàbújá mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lẹ́ ọkọ mi. Eh, ọkọ mi ọ̀rọ̀ kan ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ ni mo ṣe pè ẹ́ o ọ̀nkú ẹ̀ bá dé jọ sọ yìí pé òun ti ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣẹ́kùn láti bíi ijọ́ mẹ́ta ó lóò dáhùn lóhùn dá lóhùn ọkọ mi <laughs> ọmọ ẹ̀ lóhùn fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. máa ń sinetọ̀ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta o báwo ni gbogbo ẹ̀ kàn fún màmá. ó ṣe ọkọ mi ọmọ á gbọ́rọ̀ síwọ̀ náà lẹ́nu mo jẹ́rìí ẹ̀ mo mọ̀ pé tó bá ti gbóhùn mi lọ́wọ́ kan ni ò ṣe ọlọ́run ò ní dójú tiẹ̀ ọlọ́run àgbéwọ̀ náà nìyí ó dàbọ̀ wàá dé láyọ̀ láyọ̀ ló máa padà wá bá mi o. ó yẹ kẹ́yìn gan-an ti gbé pàṣẹ tí ń bá sọ tí ò ti dá yín lóhùn yẹn ẹ ti wá bá mi lọ́wọ́ kan ni. mama ṣe rí nǹkan tẹ́ ṣe ẹ lè tẹ lójú mi láéláé mọ́ ah, inú mi dùn gan-an pé ẹ lè bá mi pa èmi dé gbogbo nǹkan tí mò ń wá ń sìn ó ti di rọrùn ẹ wò mí dúró fún kankan mọ́ ẹ jẹ́ kí n máa lọ. ṣàmàṣà ṣe rí nǹkan tí èmi rí lọ́rọ̀ sílẹ̀ tó ajígbà yìí ni pé. jọ̀ọ́ ah, jọ̀ọ́ jọ̀ọ́ jọ̀ọ́ sẹ́kẹ́tìrì. sá. gbogbo ìta sọ lẹ́ẹ̀kan ìyẹn nìkan ló olè ìta sọ tó wà ní ẹsẹ̀ off record. sá. ok so pens up. mo ń gbọ́ tí ẹ jàre. thank you àwọn ẹja wa so nípa ọ̀rọ̀ ti sinetọ Ajígbàyè òun ti gbàgbé pé nǹkan tíyàn bá fi jọmọdé lọ àkèmúlé lọ́wọ́ tábà tí wàá múlé lọ́wọ́ àní sọ bó ṣe máa lò fún ọ nǹkan tó ṣe yẹn kù díẹ̀ káàtó kò gbà. well my chairman èmi rí i pé àjòjì ọwọ́ kan kò gbẹ́rù dórí support tí gbogbo ẹgbẹ́ ìfi back senator Yomide ó ló jẹ́ kó máa ga sí ẹ̀ dẹ̀ wọ achievement ẹ̀ so it's okay let him come back. Hmm, kò le rárá kò le rárá Mr. Chairman hmm? ṣe rí èmi nígbàgbọ́ wípé tá bá rí ọ̀tá ẹ̀yìn tá dẹ̀ ní opportunity láti fi ṣe ayé àbí àwa báyìí òun ló bẹ́tà àìsàn mọ̀ pé àmọ́ ojú ojú à máa wò gbogbo àrà tó bá fẹ́ dá a máa rí kò sí big deal nínú pé yàn cross carpet kò cross carpet i mean it's it's no big deal. ẹ jẹ́ kó máa padà wọ̀. ẹ ẹ ṣe àbújá the usual of um, second chance or no second chance. ọ̀rọ̀ òṣèlú tó wà ń tà ń sìn kìí ṣe ọ̀rọ̀ òṣèlú tó bá ba kó pa tó bá ba kó bù lẹ́sẹ̀ ó ti o aṣáájú ò ṣe bẹ́ẹ̀ <laughs> gbogbo ẹ̀dá pátápátá lọ̀rẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ni bó dẹ̀ ṣe fi kọ́ wa nìyẹn nígbà tẹ́ni wà láàrin wọn bí báyìí a máa kìtìyàn ẹ̀ àbírọ̀ ni. mo pé ìbáyé ni. náà ó ti lọ sọ. tí fún ara wa tá a bá wò pé ẹni tá à sọ yìí akitiyan láàrin nígbà tó wà láàrin wa àti irú èrò tó ní ẹ má jẹ́ ká kó yẹn dànù ṣe mọ̀ pé lérò lẹ́yìn bẹ́ẹ̀ni abẹ́mọ̀ bẹ́ẹ̀ni tó bá padà dé tá a bá wò ó a sùn bódà kò burú kódà àtúnjú bíbà yìí lẹ̀ fún ẹ tún lọ sí. Hmm. inú ẹ̀ máa dùn gbogbo tó kó lọ yẹn wọ́n bá padà bọ̀ ni. oyè yìí ń sìn ẹ jẹ́ ká fi gbogbo kínní sílẹ̀ yẹn wá ní yẹn là ń gbàgbé ẹni gbàgbọ́ tí a sọ. kò sọ̀rọ̀ rẹ̀. ẹ jọ ẹ yọ ẹ fọ̀rọ̀ lẹ o <laughs> somebody dey camp or no somebody dey camp ṣé yẹn wá ní big day. ẹ̀yin tájọ wà ń bàyẹ̀ náà tájọ jókòó tájọ sọ̀rọ̀ lọ́yìn china lè dé camp ni. kò sí tí ò lè lọ tẹ́ bá tún dé padà máa gbà yín lọ. òṣèlú ìṣó tágbọ́dá. lára àwọn olùbọ̀sẹ̀ ọlọ́mọdé náà àríkọ́dá àwọn àgbẹ̀gbẹ́ ilé ibi tó tún dé yìí. lọ́mọ lọ́wọ́ fún ọkọ pé ìjẹ mímu wa gbogbo àwọn pàǹlà yẹn gbogbo. ẹ̀rí ìwọ náà bọ̀ sẹ́kẹ́ ọ̀rẹ́ Bọ́láńlé gan mọ̀ mí lánàá kó tó tẹ̀nì oyè rẹ lẹ́yìn ẹ̀ ń fẹ́ padà níbí fẹ́ lọ́wọ́ ọmọ ẹ̀ bá mi jógun náà kò lè. ẹ ṣe o ẹ ṣe o. ọ̀rọ̀ tí bàbá máa sọ yóò máa tójú sú mi o nígbà tí wọ́n á tẹ̀ tí mọ̀ pé wọ́n ní kì í ṣe orogún mi ló ń ṣọmọ ni bọ́tí tó wá sọ yìí wá ń kọ́ bàlàṣà fẹ́ ṣe báyìí. ká máa gbọ́n ọ̀rẹ́ mi ajẹ́bí iná ló ń wò yẹn ọ̀rọ̀ takora apá wa sọ òde ọ̀run ló ti wá òtítọ́ ni bàbá sọ yẹn o mo dẹ̀ mọ̀ pé ọlọ́run á fún wa ṣe. jẹ́ ká lọ. ọlọ́run á fún wa ṣe o. ẹ lọ sà sà ǹjẹ́ o ẹ sà ọlọ́run ti bọ̀ máa gbé ọ lọ́wọ́ sókè. àmì sà ọlọ́run ojú òní. àmì sà ẹ sà ọjọ́ mi lójú o ah, ah. ọjọ́ mi lójú lónìí. <laughs> ẹ bàbá olórí ẹbí ẹ má jẹ́ kí yẹn jọ yín lójú ẹ. Eh? oúnjẹ ọmọ ni ẹ jẹ́ pẹ́ lágbára ọlọ́run ẹ wà ní kánjú lọ báyìí ọlọ́run á jẹ́ ká rí yín pẹ́ o. sórí èmi tí mo ní ó yà mí lẹ́nu ó ní ohun tí mo rí bàdéjọ àkíyèsí tí mo ní ayé ti dáadé ìdí tó fi yà ń lẹ́nu mi. ẹ má kí n yà ẹ lẹ́nu sàn ṣe rí lẹ́yìn ìgbà tí mo ti dé láti Ghana yìí tí mo lọ bá Ayọ̀mídé pé kó tiẹ̀ introduce mi sí àwọn alága wọn ní council tó ti introduce mi báyìí alága tó kọ́kọ́ mú mi lọ sọ́dọ̀ ẹ̀ báyìí school tó mú mi lọ school alákọ̀ọ́bẹ̀rẹ̀ gbogbo school yẹn pátápátá wọ́n ní kí n wo kí n tún gbogbo ẹ̀kọ́ òun ló jẹ́ kí gbogbo nǹkan yàtọ̀. àdúpẹ́ fọlọ́run àdúpẹ́ fọlọ́run ah Ayọ̀mídé ọmọ lọ dárúkọ òun ọmọ ni ọmọ téèyàn fi tọrọ ọmọ ni ọmọ ẹyọ kan ṣoṣo bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n alálùbáríkà ọmọ ni bí ti ń ṣe fẹ́rú ni ń ṣe fọmọ gbogbo èèyàn ní ròyìn dáadáa kọ́lọ́ má padà lẹ́yìn ọmọ náà. aláma mi aláma mi. ọmọ ni. olórí ẹbí hmm? ọ̀rọ̀ kékeré kan wà tí mo fẹ́ fi tó yín létí. ẹ ṣáwò. ẹ wo bí ẹbí wa ṣe tó ǹjẹ́ ó dáa kí a fẹ́ gba nǹkan ní ọwọ́ Ayọ̀mídé tẹ́ pé tí èèyàn báyìí ti tọpa ẹsẹ̀ ìyá ẹ̀ nǹkan náà lè bọ́ síyàn lọ́wọ́. Kennedy, nìdí kí n tó lọ sí Ghana ẹ mọ ìgbà tí mo fi bá Yomide sọ̀rọ̀ pé kó mú mi dé ọ̀dọ̀ àwọn alága ẹ̀ tá Yomide kọ̀tà ẹ màmí ó ti di ṣíṣe náà ni màmí ẹ bá gba àgbo fún mi bá dúpẹ́ lọ́wọ́ Ayọ̀mídé o bọ olórí ẹbí mo wá wò pé ṣé ó yẹ kó máa rí bẹ́ẹ̀ nínú ẹbí wa yìí ẹ dẹ̀ mọ bí mo ṣe jẹ́ sí Ayọ̀mídé àbúrò bàbá ẹ̀ ni mí yẹn lèmi ní kébí pàkíyèsí yín sí o. Bàdéjọ́ ṣé ńgbà tó pèyẹ ṣàkíyèsí tó bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ ayọ̀mídé ṣe oore òun fún wọn àbí kò ṣe é. ẹ kí n má parọ́ o ṣe o o ṣe o ṣe. bọ́ba wa rí bẹ́ẹ̀ ni pé o ṣe oore òun èmi ò fẹ́ kí wọ kó o túṣu désàlẹ̀ kòkò májòyè ẹni fẹ́ wò ṣẹ́jú akàn bẹ́ẹ̀ yẹn bá fẹ́ wò ṣẹ́jú akàn yọ pẹ̀lú àárín ọmọ àtìyá tí bá sì ń dẹ́mọ́rán tí ń tò ó ṣòro fún alágàtà láti tọrùn bọ̀bẹ̀ kó má fọ àforíjì mi nígbà tí sóore fún fòmù àtìyá rẹ̀ lẹ̀ àdúrà tí gbogbo wa ń ṣe ni pé kọ́mọ gbọ́rọ̀ sí wa lẹ́nu àbí ọ̀fẹ́ kọ́mọ tí wọ́n bá bí kọ́mọ akọ̀rọ̀ tiẹ̀ ọ̀fẹ́ bẹ́ẹ̀ kíyàwó àtọmọ o ó o. èèyàn dé o wọ́n dé o èèyàn abìdí yẹn yẹn á dé o. Ah! aṣọ pupa ni mo wọ̀ kí n tó mẹ́ni à ń dè lọ́wọ́ dè lẹ́sẹ̀ sóde sálú ayé bí àrá bá sán lóde ọ̀run ṣe là ń gbòde ilé ayé mọ̀ nítorí asọ́gìrì alàgìrì kàkàkà ní orúkọ tí à ń pe àrá bùkún mi kí tinútòdò rẹ kó máa gbá o. bẹ́ẹ̀ni ògọ́rọ̀nù lórúkọ tá à ń pe ìwọ́nú olúmọkò lórúkọ tá à ń pe wẹ̀mí àtọ́mi àtẹ̀jẹ̀ tó di sára bùkún mi kó sára tètè kó máa bọ̀ bẹ́ẹ̀ni. ó dàṣẹ òjò tá a bá fòsùn sọ̀wọ̀ sọlẹ̀ òjò náà ló ń túkà bá a bá fomi ṣọwọ́ àádánù kẹ́yìn ni bùkún mi ò àtọ́mi àtẹ̀jẹ̀ lára rẹ kó wálẹ̀ pẹ̀sẹ̀. àṣẹ́gun. tiẹ̀ bá sú ni. ìyànjú wo lọ gbà ìyànjú wo lọ gbà. bá wí nítorí mo mọ gbogbo wàhálà tí mo ṣe lọ. bàbá Jáwé kí ni ká wá ṣe báyìí kí ni ṣíṣe. wo kò sí ní tá a lè ṣe sí báyìí ó dìgbà tí ọlẹ ọmọ mi bá sọ sínú ká tó mọ ìtọ́kàn. ọlẹ. wo mo ní nǹkan ṣe sọmọ pé mo lálejò mo fẹ́ dáhùn lóhùn. kò burú ẹ ṣeun o. bá a fi gbogbo ilé ayé yìí lówó bá a fi gbogbo ilé ayé yìí ṣe kìkì ọ̀rọ̀ bí o sọ ọmọ ta ó fẹ́ yín ẹ̀yìn ẹlẹ́ni ìlú ìpínlẹ̀ ọba tó jọ ẹwà ló kù sí wàá dẹ̀ fi inú ìṣúná báyìí wàá fi ẹ̀yìn ẹgbọ́n mọ̀ pọ̀ láìpẹ́ mo mọ ẹgbẹ́ ìbejì méjì ló ń bọ̀ ṣé mi ó ní kí n má rọ̀ mọ́ ṣé o rí i pé ọ̀rọ̀ mi ti fẹ́ dàbí àmọ́ tí wọ́n bomi sí tó ń ti dùjọ. ọlọ́run mi ṣe ti bẹ́ẹ̀ lágbára ọlọ́run. àbùkù èmi ti. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi yé ronú mọ́ ìnáwó kí ṣáà ṣe bí ẹ. ẹbí ẹ ni. bẹ́ẹ̀ ni. tó yé mi tó yé wẹ̀ ọwọ́ ẹ̀dẹ̀ ló ti wá yóò kó yà yín. ẹ ẹ rọmọ. olùmí fi. ṣe é sáájú o. ẹ káàsán ẹ káàsán sáà ìpìlẹ̀ iṣẹ́ àfihàn àdúpẹ́ ẹjọ́ bọ́lá lè mú bí. ẹjọ́ bọ́lá lé bọ́lá lé. yẹ́n sọ̀rẹ́ mi ó lálejò ah má sẹ́ni tán. àbúrò láti ibi káàsán jẹ. ẹ káàsán ẹ̀yin tẹ́ tọpẹ́ ń bọ̀ lọ́sẹ̀ tó kọjá ẹ wá fojú mi sọnù. mo fóònù ẹ̀ náà mo ṣàlàyé fún ẹ pé party schedules wá tight gan last week i need so many series of meetings so kò tó yẹ kí n wá nìyẹn. Ah, in fact bí n ṣe wá ń sìn gan mo ò ní lè jókòó pẹ́ mo kàn ní kí n wá invite ẹ sí club lálẹ́ yìí because mo fẹ́ káríra we have a lot of things to straighten out ṣó yẹ so make sure pé wà o. ta ni ah, mi ni láti Ìbàdàn ọmọ tí lè wá lórúkọ ẹ̀ make sure pé o wá sí. ọmọ tilé wá ọmọ tilé wá. mi tẹ̀yìn tọgbọ́ láwọn. ẹ lẹ sá ẹ lẹ sá ẹ lẹ sá ẹ jàre ṣé dáadáa ni ẹ má fara yí wa nípa àbí. bẹ́ẹ̀ni. ẹ dẹ̀ máa enjoy wa gan-an níṣẹ́ ti gbọ́ bọ́ọ̀lì. thank you. gbà ẹgbà kẹ́ fi ṣe soft drink. àwọn olóṣèlú ṣọwọ́ ẹ̀ ṣá. láàfẹ́ ṣe a ní ìdánwò láti maintain ọjà wa ọ̀rẹ́ mi. báńkì máa sọ fún yẹn tó bá ti dalé ní àjèjọ lọ sí club house kó a lọ fojú lóúnjẹ. àbẹ́ẹ̀rí nǹkan ẹ̀yin ará èyí fi hàn wá wípé inú ìdẹ̀ra ni bàbá wà torí ẹ̀yìn tó fi sílẹ̀ dáradára ni. sẹ́nẹ́tọ̀ wa ìyá yín kọ́ ọ. Ah, ìyá yorùbá adékẹ́. àyà ọlá ni pẹ̀kun àkùnní ìyá mi wà wọ́n wà dáadáa lótìtọ́ ìyá mi ti dàgbà àmọ́ àdúrà mi ni wípé kí ìyá túbọ̀ dàgbà pọ̀ pẹ̀ sí i wọ́n fọwọ́ páwó kí wọ́n fèrè kìjọbi gbogbo gbàkígbà tọ́lọ́run bá ló máa yá wọn kí wọ́n rí iṣẹ́ rere kí wọ́n lọ jẹ́ fún bàbá mi bí mo ṣe gbàdúrà fún ìyá mi yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lé pátápátá ìyá wa dàgbà wọn á dògbò wọn á fọwọ́ páwó wọn á fèrè kìjọbi ìyá tí náà dàgbà ìyá mi wà láyọ̀ àtàláfíà. gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdé sẹ́nítọ̀ láàrin àwọn àgbàlagbà ṣérù máa bà yín tí a fẹ́ jáde àbí ẹ̀ láwọn agbófinró tó ń tẹ̀lé yín káàkiri. Ah, ẹrù ah, <laughs> ẹrù ò lè bà mí nígbà téèyàn ò bá ti ṣanwó ẹ̀tù fún kí ló fẹ́ máa kíyèsí ẹ̀kúlẹ̀ fún. Hmm, pẹ́rù òbodò. tó bá ti ṣe nǹkan tí ò dáa ó yẹ kọ́kàn ẹ balẹ̀ bẹ́ṣẹ̀ wò mí yìí lóòótọ́. lórí ètò yìí lónìí ọ̀dọ́mọdé sẹ́nítọ̀ ọ̀jọ̀gbọ́n ayọ̀mídé ọláònípẹ̀kun lágbá sórí ètò lẹ́ni yìí o tí a ti ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ látẹ̀kan ẹ̀yin lákòótán sẹ́nítọ̀ wa a gbọ́ pé ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí ẹ̀yin náà ń kópa láti wọlé ẹ̀kejì sí i àti pé àwọn kan náà nínú ẹgbẹ́ yín náà àwọn náà fẹ́ jáde sórí àléfà tẹwà yìí báwo ni wọ́n ṣe fẹ́ ṣe báyìí. ṣe rí òṣèlú bó ṣe máa ń rí nìyẹn hmm. àti wípé ẹ jẹ́ ká dúpẹ́ fọlọ́run. ṣe rí ẹgbẹ́ tiwa gbogbo aráàlú mọ̀ wá ọ̀rẹ́ aláàlú la jẹ́. Hmm. Eh, àtọmọdé àtàgbà wọ́n darapọ̀ mẹ́gbẹ́ òṣùwà wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ wa gidigidi gan ni. Hmm? ìfẹ́ táwọn aráàlú wa ní sí wa wọ́n máa ń tì wá gan àwọn máa ń ya ẹwà ṣẹlẹ̀ kejì. ọmọ mi sì ń sọ fún eré. ìrẹ́ ní bá ṣe wọn ẹ̀yìn láyìn. kò sí ẹni tó jáde látẹ̀gbẹ́ tiwa tó ṣe ipò kan tí wọ́n tún pè padà pé kó wá ṣe mí nítorí pé gbogbo nǹkan táráàlú fẹ́ pátápátá òun làwa máa ń ṣe eh, ìyẹn ló bí wípé èmi náà ń padà bọ̀ lẹ́lẹ́kejì Eh, àwọn Yorùbá ló sọ wípé tí eégún ẹni bá jóore orí á yá atọ́kùn àwa ti jóore faraàlú eh, orí ti ya wọn ní ká padà wá jó mi ìjó mi taraàlú pè mí kí n wá jó òun ni mò ń ra lọ́wọ́ mo ti wọ agbádá mò ń dúró dèlù màá dẹ̀ jó. Hmm. tó ẹyin èèyàn yín lọ́wọ́ a máa tì yín lẹ́yìn láti máa ṣe dáadáa. ẹ má ṣe ìyọnu ṣe rí àwa òṣèlú ìránṣẹ́ aráàlú la jẹ́ kò síbi tẹ́ dà wá lọ tá a lọ tẹ́ bá pè mí nígbàgbà padà bọ̀ náà ni. <laughs> tó ẹ jẹ́ ká dókè lọ́hùn náà ká polówó ọjà ká tó kẹ́sọ̀ tèmi nílẹ̀. ọmọ mi tí mo sọ fẹ́ fún mi pé àti kékeré tí mo pè mí ìbójú ẹ̀yìn wo mọ̀. ṣé èyí tí bàbá ń sọ ẹ̀ wo ló ti wá dàgbà tó yìí. ọ̀rẹ́ mi ṣàánú mi báwo mo ṣe máa débẹ̀ báwo mo ṣe máa bá mi ṣe. ẹni tó lọ tán olóṣèlú ni wọ́n ṣàfọkàn ẹ̀ balẹ̀ àwọn àgbà sọ pé tẹ́rù bá kan òkè tó bá kanlẹ̀ ó níbi tá máa gbé sí ṣàfọkàn ẹ̀ ọmọ ìdè èèyàn ńlá ah, ayé mi ò ṣé máa rójú rere ọmọdé ìbáyìí. sà woman tí mo sọ fún yín pé wọ́n wá ibà máa wá ń béèrè yín yẹn wọ́n wà ní reception wọn làwọn fẹ́ rí yín. báwo lọ ṣe rí. àgbàlagbà ni wọ́n. bẹ́ẹ̀ kọ́ wọlé. ọ̀rẹ́ sọ. tipẹ́tipẹ́ ẹnu jẹ́ mẹ́ta mo kàn láǹfààní láti rí inú amóhùnmáwòrán bá ní ojú ọ̀nà kí n wá yín kàn ṣe rí ọlá òní pẹ̀kún tẹ́ sọ pé òun ló bí yín lọ́mọ yẹn ọkọ tèmi ni bẹ́ẹ̀ ni mi ì dẹ̀ bímọ fún ẹni méjì òun nìkan ni mo bímọ fún ẹ wò mí dáadáa èmi tẹ̀ ń wo ìgangan èmi ni ìyá tó bí yín lọ́mọ <laughs> bẹ́ẹ̀ ni. Hmm. màmá. ah àgbàlagbà nínú ẹ má forí ara yín gbakú ẹ wọnú ọ́fíìsì tèmi wà ẹ sọ fún mi pé ẹ̀yin nìyá mi mo sọ fún mi pé ìyá mi sọnù àbí mi ò rí àbí mi ò dà mọ̀. ayọ̀mídé ayọ̀mídé ọlọ́run ní pẹ̀kú. ẹ wo respect ara ìjọra jáde. inú gángan ni mo bí ẹ lọ. ṣẹlẹ̀. ó lè dìde. Ah. má wọ bíbá ẹ mọ láyé tó bá fi wọlé lọ́sùn. mi ò kò dárò. bí n pé màbọ̀ mi báyìí. woman tó kó bíbá yẹn ìjọ tó bá tún wá bíbá yẹn you are gone. okay. all right sir. bye. má tún bá kan bọ̀ imagine. um, senator kò sí ohun tí ègbò ṣe tó máa lóun rojú wa wọn gbogbo àlàyé tẹ́ ṣe ló ti yé wa bẹ́ẹ̀ gẹ̀ẹ́sì mọ̀ pé iṣẹ́ wa dẹ̀ ni. iṣẹ́ àwọn opposition party ni ẹ máa jẹ́ wọ́n fẹ́ bà mí lórúkọ jẹ́ ni ọlọ́run ò dẹ̀ ní gbà fún wọn ọlọ́run ò ní fún wọn ṣe ẹ jọ ẹ má relax. Um, Your Excellency, ṣé ní gbogbo ìgbésẹ̀ tó tán àti tó yẹ kágbé la máa gbé lólẹ̀. ṣùgbọ́n ní ọjọ́ kọjọ́ tí ẹ bá kó fi arábìnrin yẹn ẹ̀yìn pè wá. ọ̀rẹ́ mi àwọn wo ni àwọn oníwèé ìròyìn mà ní. ìyá wa gẹ́gẹ́ bí awuyewuye tá à ń gbọ́ tó ń lọ nígboro à ń gbọ́ pé sínétọ̀ ayọ̀dé ah! ọlánìpẹ̀kun bẹ́ẹ̀ yìí kò fálẹ̀ tó à ń ṣe ṣe wọ́n arábìnrin yẹn rè. ìyọkọ mi òótọ́ ni exactly nínú ẹ̀yìn rẹ̀ ṣé pé àwọn kò ṣe kárí. inú mi yìí ni mo fi run oyún ẹ̀ fodidi oṣù mẹ́sàn-án ìyáálé mi ni o òun ló fi òkú ah! jáde kúrò ní ọkọ wa òun náà ló dẹ̀ pa ọkọ wa ẹjọ́ ẹ̀yin ọmọ nàìjíríà rere ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o ẹ má yẹ kí orogún burúkú kó tún fi oògùn pa ọmọ ọmọ mi lọ́wọ́ o ẹ ẹ bá mi gba ọmọ mi fún mi gangan nìyẹn. àbúrò bẹ̀rẹ̀ ṣe wọn kíákíákíá please ẹ jọ torí mi ò ní dákẹ́ ìpè gbogbo ẹni tó bá lóun fẹ́ bà nínú kò jẹ́ tiẹ̀ máa bàjẹ́ ni ó máa ṣe ni bẹ́ẹ̀. ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ́tí gbẹ́lẹ́yìn ìyàwó ọmọ ti lé wa ah, ah. gẹ́gẹ́ bọ́n ṣe ti wí wípé àwọn ni ìyá tó bí sinetọ Ayọ̀mídé Ọlánípẹ̀kun wọ́n ní ọ̀yàn méjì tó wà láyà. ìrìn máa kàn pa wá pọ̀ ni ẹ̀yin gan ni mo wá kílé ni. yíyọ. ah exactly bóyá san ẹ lóye bẹ́ẹ̀ ló ṣe rí ẹ eh, ay lèmi fẹ́ wò since tó dẹ̀ pé the same place la jọ ń bọ̀ àkànjọ kẹsẹ̀ sọ náà ni. ó tiẹ̀ dá bẹ́ẹ̀ bó ṣe wá torí màá ti màmá ń jáde tẹ́lẹ̀ à ń lọ sí pátí kan ọ̀yà tẹ̀lé wa lọ ó tiẹ̀ bá bó ṣe lókè. kí ni ha kí ni ha ẹ ó máa tẹ̀lé wọn ni òun kọkùnrin ní tiẹ̀ lọ́tọ̀ kóbìnrin ní tiẹ̀ lọ́tọ̀. ẹ fi mi àtọ̀rẹ́ mi lẹ̀ ká yìí tiwa <laughs> ẹ pẹ̀lẹ́ bá àwọn ọmọ mi. ìyáálé mi ó ga ẹ wo bẹ ṣe ró dẹ́dẹ́ tẹ kàn dúdú ayọ̀ máa dánkù ni mo wá láìkí mo rẹ̀ yín méjèèjì bọ̀ ah, báwo lèmi ṣe máa rí lẹ́gbẹ̀ẹ́ yín. o ò lè rí bá kankan má jẹ́ kí ọ̀bọ̀ ìkoríko ọkàn sí ọmọ àjọ ń ni bó ṣe wà yìí wà perfect ó fine. ó tọ́ ni tó bá bá wa lọ ó dáa àwọn ará àdúgbò wa kan àwọn náà ń ṣèyàwó fọ́mọ wọn tí wọ́n wá fi tọ̀wọ̀tọ̀wọ̀ pè wá ó dẹ̀ yẹ káà náà pọ́n wọn lé. but mummy ẹ ti dùn mo kó yín jẹ gan o èèyàn gbọ́dọ̀ fi kéèkì bí àkàrà rárá. ó yàtọ̀ ìyàtọ̀ yẹn pọ̀. in fact ah, iye nìyá kan wà lọ ń dìde pé ẹ pẹ́pẹ́sẹ́ o òun ló ń bí ọ̀rẹ́ mi o òun ló ń ṣe bákan o. ṣó tiẹ̀ ti sọ nípa ìyá tó wá bẹ lọ́fíìsì ẹ fún mọ́mí. dùpẹ́ orúkọ rẹ̀. Ah, o ò ho mọ́mí nǹkan tí mo ṣe fẹ́ kọ́ gbẹ́ nìyẹn o wọ́n máa bẹ̀rẹ̀ sí ní dara wọn láàmú ni kò sọ̀rọ̀ ń bẹ̀ rárá. wọ́n yìí sàn ẹ́ ló ṣe rí ṣe understand ẹ má bọ́dà ara yín. ẹ máa lọ síbi tẹ́yìn lọ wọ́n ti ní kẹ́ má bọ̀ bá ara yín ẹ jẹ́ ká lọ. ẹ má pẹ́ pẹ̀lú àwọn ọmọ yẹn lọ. ó dà. ok ṣe wà ń ìjọ torí tọlọ́run tí ojú bá yẹjú ẹ má jẹ́ kó òun yẹ o ẹjọ́ mo fọlọ́run bẹ̀yẹn ṣàánú mi o. aya mi gbogbo ọ̀rọ̀ ẹ pátápátá kò sí tí ó yé mi mẹ́ sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tí gbogbo ẹbí bá sọ yìí pé ojú àwọn dúdú èmi á jẹ́ kó yé wọn pé ojú tèmi ojú mi ti là ó ti yẹ màá jẹ́ kó mọ̀ pé ojú mi ti là ọ̀rọ̀ tó wà ń lọ yìí lọ fọkàn balẹ̀ o ó ti di ṣíṣe o ó ti gbọ́. ẹ ṣeun dádì wa bó ṣe jẹ́. fat níṣẹ́ ta mo ra ẹ̀yin gbá rí pé èrè ló máa já sí. àìmọye opportunities lẹ́yìn gan máa rí bọ́n ṣe láwọn fẹ́ gan ni kẹ́sì bá ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yẹn àwọn mọ̀ mí dáadáa ọdún ní mímì ṣàìmọ̀ olóko fún wọn ṣe ti gbọ́. ṣe rí kò dìgbà tẹ bá lérí téèyàn bá ríyàn á mọ irú wọn tí ẹnìyẹn gbé mo dẹ̀ nígbàgbọ́ wípé a máa mọra jù báyìí lọ ṣe rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ̀yin lọ fọkàn yín balẹ̀ lórí ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ni kò tó wọn ládà sí rárá ẹ mọ̀ pé tí ekun asín bá débì kan sí kò dìgbà tán bá pariwo fúnyàn tàbí tó bá ké kéèyàn tó mọ̀ pé ekun asín dé èèyàn máa mọ̀ pé ó ti débẹ̀ ẹ fọkàn yín balẹ̀ gbogbo ẹ ti di ṣíṣe fọkàn yín balẹ̀ ọlọ́run wà pẹ̀lú wa. Amáyọ̀wá tó sọ̀rọ̀ ẹ̀ di Ayọ̀mídé lọ́sàn gangan ẹ̀ á gbà á gbà o. ṣọ́gẹ́dẹ́ kò dùn wọn lọ́jà rẹ̀ nígbà tẹ́ ti pariwo ẹ̀ tí ò ti gbé ẹ ẹ ṣe pè mí ẹ̀yin náà mọ̀ ọ̀rọ̀ wọn lóṣèlú èmi ìpàdé ọ̀la ìpàdé tó bá jẹ tiwa. ojú ti <laughs> olórí ẹbí ìgbà ó lẹ́ẹ̀kan lẹ̀kún mi tí mi ò ṣì ọmọ yín ni oúnjẹ ọmọdé ni kò lè gbé oyin lẹ́nu. yáyọ o ló ń béèrè. ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ mò ń wúrú ẹ̀ ń wúrú kí ni mò ń bí yín kí lẹ̀ ń dáhùn ẹ dáhùn ẹ̀yin kọ́ ni ìyá mi àbí. Ah. ó ti yé mi àwọn pípé ti tà mí ẹ ti tà mí owó tẹ tà mí ẹ tún kò lé mi lọ́wọ́ right. I know what to do. Inú ìbáṣegbà ò wà bá ṣe. Níbo lọmọ yìí ti gbọ́gbọ́ fún bọ́ yìí? Àṣé lóòótọ́ ni pé bẹ́ẹ̀ yẹn bá túlé jìyànjú òòrè á yẹn funfun. kéékèèké ṣàǹgà ẹ̀gún ọ̀gọ̀ inú wọn ló ń gbé o. wọ́n á pẹ̀tẹ́ ìka tán wọ́n á ṣojú fúru ọ̀dàlẹ̀ balẹ̀ kú ewu dalẹ̀ awo ó dẹ̀ràn tọ́dẹ̀ ń lé kiri. ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o kí ni mọ́mì wá ṣe sọ̀rọ̀ ẹ̀. o tó lóyún àkọ́kọ́ mọ́mí kí ni gbogbo my god àti pé ó yẹ kẹ́ by now. oorun oorun tá ò sùn tá ò ní rẹ ní jíwa àsìkò yìí kì í ṣe àsìkò oorun. àsìkò yìí kì í ṣe àsìkò but téèyàn ò bá sùn by this time náà o le jẹ́ kí èèyàn sick i mean ó lè dá ìsàn ṣáàgbọ́ ara èèyàn ẹ mọ̀ náà mọ́sọ̀ kí ni ẹ ń fi eléyìí ṣe. ẹ eruku tó wo yìí eruku ti rà ni láti lé ẹ̀mí burúkú jáde má tó lọ sùn ọkọ mi owó ọkọ mi lọ sùn èmi náà ń bọ̀. káfẹ́yìn sọ́wọ́ ọ̀tún káfẹ́yìn sọ́wọ́ òsì káwá fẹ̀yìn rìn títí dé ìsẹ́yìn o ẹni tí ò níyìn ni kó o níyìn ni ẹni tí ò níyìn ni kò yé ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ ń yé mi ni agbo tí ìyá yọ fún mi ní ọjọ́ yẹn ló bà oyún kejì tí mo ní jẹ́ ah, àti gbàábè iléèwé ló ń lọ yìí o máa fẹ́ kó ṣe jẹ́jẹ́ rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe wọn kò ní bàbá ò níyà torí ẹ̀ mo ṣe máa ń tẹ̀ mọ́ létí nígbà gbogbo jọ ń torí ọlọ́run má lọ kẹgbẹ́kẹgbẹ́ o tèmi yé mi o. àǹtí mi ẹ̀rọ mi ìlérò pé ó tún yẹ kẹ́ tó máa take round preachings báyìí mọ́ ṣé rí oníṣọ̀gọ̀ tó jó tí ó tàpá àbùkù ṣọ̀gọ̀ kọ́ àbùkù ara ẹni ló mọ̀ pé tara mi lè ń bá mi sọ àmọ́ ẹ máa fàdúrà ràn mí lọ́wọ́ ṣẹgbọ́ èmi náà ò dẹ̀ ń disappoint. àdúrà àdẹ́gbà. ìwọ àti mi ẹ jẹ́ kí n tọ́ ọ máa rọ̀ ṣe ní. Amagi àìsàn káàsì ẹ̀kú gbẹ́mẹ̀tì. Oyin àdúrà àti alẹ́ ọjọ́ mẹ́ta mẹ́ta ló máa máa lò. Ewu ọ̀bẹ̀rẹ̀ o, ìdí ẹ̀ ò gbọ́dọ̀ kanlẹ̀. Màmá, ẹ ní omi àdúrà ni. Ẹ tún wá ní kò gbọ́dọ̀ kanlẹ̀. Bẹ́ẹ̀ni. Nǹkan tí mò ń wo yìí, ó máa korò gan o ṣé àgbo ni ẹ kí ló máa korò wo ọmọ mi lò dáadáa fáǹfààní ara ẹ náà ni kó rí dájú pé ó lò ó má dẹ̀ jẹ́ kí di ẹ̀ pọ̀nlẹ̀. àgbo. lóòótọ́ àgbo yìí ṣeéṣe kanlẹ̀ ọjọ́ kẹta tí mo mu àgbo yìí ní oyún kejì tí mo ní bàjẹ́. bùkún mi bùkún mi kí ló tí wò ó sọ fún mi kí ló tó sọ fún mi pé fún mi lágbo. ìwọ náà mọ̀ pé ẹni tí nǹkan bá ń ṣe òkè ń ronú dáadáa àti bí ṣe mo lè rówó ìsìn ayọ̀ ni ẹni tí gbogbo ayé ń pè ládùúrà. àfi ah. lè mọ àkókò. ọlọ́run ta nìyẹn. Ayọ̀mídé èmi ni o. Hm? èmi ni mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ ni o. mọ́mí ẹ má bínú màá rí yín lọ́la á ti sùn. ètùṣe o abu ẹ̀gúsí ṣe lọ́bẹ̀ epo ẹ̀ wá di ohun àyíjírí apàkùrọ̀ ayọ̀mọ inú ẹ̀ kúrò ẹ̀ẹ́sán di ohun àmúdáná ọ̀gẹ̀dẹ̀ lówó kókó yè kí ló dé tó di igi burúkú o. tẹ́gùn bá gùn nílẹ̀ ajá tó ti rí ni tó ń yọ̀ ó wá dẹni torí ni tó ń gbó èmi náà ó mà ṣe o. ojú ṣe fi mọ wọ ìdá àwọ fẹ́lẹ́fẹ́lẹ́ burú jẹ kárí àṣìbí tá a wá lè yan ọ̀rẹ́ gan níyà tó jẹ́ wípé wọn ò lè sọ̀rọ̀ méjì kan má gbàdúrà ìyàlẹ́nu ńlá gbáà ló jẹ́ fún mi bó ṣe ya èmi náà lẹ́nu nìyẹn àfi kẹ́lẹ́dùmarè gbà lọ́wọ́ amọ̀nìṣe ni. Ah! báwo wà ní ojú ò lè fi wòra yín rí báyìí. Hmm. ọ̀rẹ́ inú ilé ti di ẹrù jẹ̀jẹ̀ báyìí tí n bá rí ọkọ mi àyà mi á já ọkàn mi á kó sókè àfi bí kò ń ṣe mi àti wọn lájọ máa ń ṣe wọléwòde tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi àtayọ tí ń gbìmọ̀ láti kó lọ sílé wa tuntun ṣá. Ah! ṣé sẹ́nitọ̀ máa wá mú ìyá tuntun wọlé tuntun ayọ̀ rẹ̀ ṣẹ̀fẹ̀ lọ yọjú sí ìyá tuntun ni àwọn oníwèé ìròyìn gan ò fi wá lọ́kàn balẹ̀ àdúrà mi ni pé kí ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí kó ṣáà má ba ibò. ọlọ́run ò ní fi ẹ́ ṣe ẹlẹ́yà lágbára ọlọ́run fi ọkàn ìbalẹ̀ ṣó ti gbọ́. o ṣé ọ̀rẹ́ mi mo really appreciate. jẹ́ ká máa lọ. ẹyin sọ́wọ́ ọ̀tún káfẹ́yìn sọ́wọ́ òsì káwá fẹ̀yìn rìn títí dé ìsẹ́yìn o ẹni mọ́mí ẹ ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ má bínú sí mi ẹ pẹ̀lẹ́ ṣe mọ̀ pé nǹkan téèyàn bá mọ̀ èèyàn mọ̀ náà ni not until ìgbà tí ọ̀nkú wá síbi báyìí tí wọ́n dẹ̀ ṣàlàyé gbogbo ẹ̀ fún mi ẹ má bínú ẹ ní kábàámọ̀ a dúpẹ́ pé àwa ta ti sọnù àti ríra wa he. wọ́n á fẹ́ kó dá yín lójú pé gbogbo ẹ̀tọ́ tó yẹ kí n ṣe fún yín pátápátá gẹ́gẹ́ bí ọmọ sí ìyá gbogbo pátá ni màá ṣe fún yín yìí ní fi kankan dùn yín ẹ dẹ̀ ní fojú sunkún mi ẹ dàgbà ẹ dógbó ẹ jẹun mi pẹ́pẹ́pẹ́ ẹ mọ́ mi mú kẹ́yìn náà ẹ kó àdótì wọ́n ṣàlàyé wọ́n ṣàlàyé wọ́n ṣàlàyé gidigidi gan ọlọ́run á wà pẹ̀lú ẹ̀yin náà. Hmm, a kì í dúpẹ́ ara ẹni. tó sọ pé òun yẹ ẹ̀yẹn máa fẹ́ kó ṣọ́ra fún un torí pé ẹ ò fẹ́ pòròpòrò dènú àti kúrò ní bàbá ẹ kò ṣẹ̀yìn ẹ o mi ò mọ ojú tí mo fi kúrò ní bàbá ẹ mo ti kúrò tán egbé ti regbé egbé ti regbè kí èmi tó sọ jọ torí ọlọ́run fọlọ́run bẹ o ṣọ́ra fún wọn. ọ̀rẹ́ àwọn ti gbọ́ ọlọ́run àkọ́ wa máa ṣe ẹ wá jọ gẹ́gẹ́ bí position tí mo wà tí àwọn oníwèé ìròyìn kankan tó bá wà bá ẹ má dá wọn lóhùn ẹ má bá wọn sọ anything mọ́ ṣe ti gbọ́. Hello, sir. Àwọn pẹ́sẹ̀ntì wa bí sà. Níbo? Ah, ah. All right, Mumba. All right, sir. Okay, sir. Please, sir ṣe sọ fáwọn oníwèé ìròyìn kankan pẹ́ ń bọ̀ mi. irọ́ o wọ́n lọ wà ń ta. àwa dúró síbí títí ọmọ fi ṣe tán. èmi ní sùúrù mọ́ bọ̀. èmi ló pọ̀tàn. èmi ló pọ̀tàn. ìdùnnú bọ́ǹkì ta àbí bọ́ǹkì. bẹ́ẹ̀ ẹ ṣe ọwọ́ wọn máa ń rókè o ẹni ṣíṣe o ẹni tójú lẹ́mọ̀lẹ́ o. àmì ẹ̀yìn gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ọpẹ́lọpẹ́ fáwọn wa. ẹ ní ṣàṣetì lágbára Ọlọ́run. àṣẹ o àṣẹ o. èyí tí mo ti sọ̀rọ̀ sínú pé mo lọ́mọ láàrín mo ti sọ̀rọ̀ sínú pé bẹ́ẹ̀ lọ́mọ yìí máa dárí jì mí. aṣọ wà mọ́ aṣọ wà mọ́. ẹ ṣe ojú òní tí mo ẹ wò ẹ bá fi léyìí dé àpò. ojúmọ́ omi ṣé kò pọ̀ jùlọ. tó nǹkan kan. ò ṣe gan màmá lọ rí màmá bọ̀ rí ṣòro ọmọ yẹn ẹnì kú mẹ́nu ọwọ́ ẹni ìbá fọ kó má jèrè rẹ̀ kó má jẹun rẹ̀ pẹ́pẹ́pẹ́ wà bá wọn jàkàrà ẹni yẹn tó máa wà ní pamaya. àṣẹ ẹṣeun bàbá fún ẹdójú tì mí. pẹlọpẹ fa wọn ká má dúpẹ́ lọ́wọ́ ọfà. ẹṣeun bàbá. ọ̀rẹ́ mi ṣorí bá <laughs> a ṣàdúpẹ́ fọlọ́ọ̀. <laughs> pọ̀ táwọn èèyàn ń sọ nígboro nípa sẹ́nitọ́ Ayọ̀mídé kò bójú mu rárá ọ̀rọ̀ táwọn obìnrin àtọkùnrin àtàràlù tó ń sọ ń pẹ̀ kò dáa rárá rárá so ẹ jẹ́ kó step down nù. kí lọ̀rọ̀ tó ń sọ. stop talking nonsense. Everybody needs to consider the interest of the unity of the party first. Kẹ́ tó máa ronú pa individual kọ̀ọ̀kan. Òótọ́ ọ̀rọ̀ là ń bá yín sọ. Ọ̀rọ̀ tí mo tiẹ̀ ń gbọ́ tán wá ń bá mi sọ personally nípa Sẹ́nitọ́ Ayọ̀mídé kò bójú mu o ọlọ́wọ́ kẹ̀dẹ̀rẹ̀ àbètí dídì. kò bá má jẹnu tẹ̀yìn kò bá má jẹnu tẹ̀yìn. all right all right all right all right all right ccpn united states. ilé ayé ta wáyé ó dẹ̀ simple gan-an abẹ́mọ̀ ilé ayé ti yí padà ó di ilé irọ́ ìgbà ti yí padà ó dìgbà. wá wá mú gírígírí ẹ kí ni kọ́kí ni ọkọ. no. omi ọ̀tẹ̀ ète ni wọ́n fi dá òṣèlú tẹ̀ ń wò sílẹ̀ ariwo tẹ̀ ń palẹ́ra ẹ lórí òun kọ́ ní iṣu tó wà nílẹ̀ yìí which way for ló yẹ ká wà náà ṣé ìṣubú ẹ̀ là ń wà ni kí ni ọ̀nà àbáyọ àwọn tùnú just tell well CCPN èmi ò bá suggest ipe kí sinitọ Ayọ̀mídé lọ step down for now until further notice. kí ló dé tẹ máa ń ṣe báyìí sọ. kí àgbàdo tó dáa kìíní kọlá adìyẹ ń jẹ kó lọ solve problem abandoned mother ẹ̀ náà. ó ṣe ni kí ló dé táwọn onílé bá kẹ ọ. ẹ wo ẹ jẹ́ ká sọ tọrọ fúnra wa kò kún dandan fún sẹ́nitọ́ Ayọ̀mídé láti gbégbá ìbò lórí ẹlẹ́ẹ̀kejì gbogbo ìgbà táwọn oníwèé ìròyìn ń gbìyànjú láti bá sẹ́nitọ́ Ayọ̀mídé sọ̀rọ̀ kò kí ń sọ nǹkan kan tí ò bá dẹ̀ sọ̀rọ̀ àwọn tó wà ń gbòòrò máa rò pé ọ̀rọ̀ tó yẹ ń ṣẹlẹ̀ yìí òótọ́ ọ̀rọ̀ ni ẹ jẹ́ ká bá sọ̀rọ̀ òun o ṣùgbọ́n òun náà lójú kó dẹ̀ ń fi ti ara ìgbọ́ nǹkan tí wọ́n ń sọ káàkiri nígboro. ah woman ah, leader woman leader kí ló lè tẹ máa sọ̀rọ̀ báyìí adágẹ́ má fọhùn ṣàwọn nǹkan tó wà nú ẹ̀ ni iye ò mátà ó lè decide àti máa sọ̀rọ̀ yes ccpn ṣáwọn sá àwọn òkè fárí lẹ́yìn lórí slogan wa ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ united we stand. right tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ solution ló yẹ ká wà ó yẹ kí gbogbo wa máa defend ẹ̀ ni mọ́sọ̀ kò rí bẹ́ẹ̀ kí lójú ò tiẹ̀ rírí kí ni òṣèlè rí nínú òṣèlú anything can happen èmi ìyá tèmi gbogbo wa la mọ̀ pé tí oníròyìn bá gba nǹkan kan mú wọ́n á fà sọ́tún wọ́n á fà sósì láti tako anybody ìyá mi wà dáadáa gbogbo yín dẹ̀ mọ̀ so where is the unity united we stand i can see. Yeah. ccpn united we stand. ṣe rí mi mọ bí ẹ ṣe máa mú ọ̀rọ̀ mi tó wà lẹ̀. ìhà tí tó bá ṣe pé mi bí ṣe máa ronú mo sọ fún yẹn o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ. So united we stand ohun tó bá bá ojú ó ti bá ẹ mú ojú tọ̀rẹ́ mi ojú òtì mi gbogbo alójújọ tì kí ló mú wa tí àjọ fi ikùn lókun káwọ púra kò burú báyìí ní jíká ṣe báyìí ní ká jẹ ẹnu náà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí dúdú ni o funfun ni èmi ò tí ì mọ̀ bóyá dóná ti bí bàbá ẹlòmíì wọ́n á lè máa sọ wọn pé à lẹ́pẹ́ lọ́dún kan bí bàbá yìí ṣe kò dé bílọ̀ sẹ́pẹ́ o. tí màá kàn gba sinitọ Ayọ̀mídé kó gbìyànjú this time around kó attend sí àwọn oníwèé ìròyìn ẹjọ́ fi kùn lukùn. whatever question tó nǹkan wọn lè béèrè kó dá wọn lóhùn pizza hmm. mo rò pé nǹkan tí mo ń sọ yẹ yín gbogbo eléyìí ó ń láti ṣí before the general meeting do you understand. Yes, sir. united we stand. jcp ẹ united we stand. kò sọ̀rọ̀ mọ́ eléyìí tí mo sọ yìí tó bá dín nípa rẹ̀ tó ń bọ̀. àṣẹ ah, ìlẹ̀ ní bàbá mi sáré. it's okay. ìsílẹ̀ ìfò. village party wa tọ́ kò lè ṣe rárá. nǹkan tèmi sọ fún ilé ìwọ̀n àdìgbà ẹni tó ti ṣe tẹ́lẹ̀ ní kẹjẹ́ àti yóò ṣe. Uh, oh, my son. Yeah. So, kò sí. Kò sí, sir. Ẹ sàmú Yes, èmi náà má dùn èmi gan ti fẹ́ rí ẹ. Àwọn tí wọ́n bá mi sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ yẹn ni wọ́n gbé ọkàn mi lọ síbòmí. Ayọ̀mídé. Mo lè jẹ́ sí mi ò dé lè gbàdúrà kí nǹkan kan ṣẹlẹ̀ sẹ́lẹ̀ láì ọ̀dọ́ ọlọ́run bá ní. pẹ̀lú ògo ọlọ́run mo ti ń ara láàmú. àmín àmín. ẹ chairman ta gbógun seriously. yes yes yes èèyàn fẹ́ kárẹ̀ ẹ̀rù ká sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. kúrẹ́ ń lọ sọ ni. lóòótọ́. Yeah. Um, ìyá tó lọ sí orí tẹlifíṣàn yẹn ó dàbí bóun ìyá ni. mi ò understand nǹkan tó sọ. ìyá yẹn ó dàbí báwọn lọ bí mi. màmá wo ló ń wí. ìyá tó lọ sí orí tẹlifíṣàn yẹn ó dàbí bóun ìyá mi. bí màmá ẹ nìyẹn. bẹ́ẹ̀. ẹnu èyí alábẹ́. ó dá mi lójú pé òun ló ń sponsor àwọn press yẹn tí wọ́n fi kọ gbogbo nonsense tí wọ́n fi sọ gbogbo nǹkan tó ń sọ yìí kí là ń gbé tá ń gbìn chairman sir kò yẹ kẹ́dùn yẹn máa jẹ fún ara wọn i mean. Ah. anyway um, máa rò lóyún àti pé káyọ̀ ẹ̀ máa jẹ fún ara wọn nínú òṣèlú ìwà eh, bí ọ̀dàlẹ̀ bí nǹkan kan àbí omi ọ̀dàlẹ̀ ni wọ́n fi náà fi po ẹni tó lẹ́mìí ọlọ́run tó kọ̀ọ̀kan náà tó ń ṣòṣèlú the way you can play your politics is quite different to others right ṣùgbọ́n tí sinetọ gbọ́ làwọn tó ń sọ. tí ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ń tà ń yọ àdàbẹ́. fi ọkàn ẹ balẹ̀ kó lè gbọ́kàn lọ lọ́wọ́n ba inú ilé ẹ̀ ní kò lọ kó mú da kò sí tó máa ṣẹlẹ̀ mo mọ̀ pé kò kọjá gbogbo wàhálà. ẹgbẹ́ ọ̀rọ̀ ti tẹ̀. àṣegùn sá thank ah! Yeah, thank you. Mo just five minutes, sir five minutes. ṣe ká tẹ̀lé abẹ́mọ̀ dàbí sọ́lá ẹ̀ ṣe. àtàtúkù ọ̀rọ̀ di ìdálẹ̀. yes ọkùnrin ní ṣàríyànjiyàn lórí ah, ọ̀rọ̀ ìyá di méjì kú dé ọ̀rọ̀ kejìlá òyàn bí o bá ṣe èyí a ṣe èébú o báwo ṣe jẹ́. bọ́lájì sàn gbogbo wa la mọ̀ wípé ọ̀rẹ́ kò rí kò sùn ìwọ àti ayọ̀mídé. Ah, bẹ́ẹ̀ ni sà. àwọn àgbàlagbà sì bọ̀ wọ́n ní aṣọ tó kángun sí eégún là pè níjẹ̀pẹ́. ẹ pa mi sà. ṣé ìwà ni ọ̀rẹ́ ń wù? ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ nú mọ̀lẹ́bí wa yìí èmi mọ̀ pé ọ ti mọ̀ sí òun lẹ̀ ń dégbọ́n fún wa ni. dúró bọ́lájí ṣé wà ní ayọ̀mídé ń wù ú ìwà ní ń wù fún ìyá rẹ̀ ń ìyá rẹ̀ wá di àkísà ẹlẹ́gbin tí ò ṣe é rí sójú èyí tí èèyàn jù sáàtàn àtòun àti ìyá lásìkò tó yẹ kó jẹun wọn mọ tí wọn wà ń fara ní abirú ìwà tí ayọ̀ ń wù yìí ọ̀rẹ́ ẹ̀ ṣé wọn náà lè wúrú ẹ̀ fún ìyá tiẹ̀. ah ó ti sàn ó ti sàn but mọ́mì kò yẹ kó le tó yẹn kò yẹ kẹ́ ẹ sọ pé fẹ́ kẹ́rù kúrò nílé. ayọ̀mídé ti pa mí tì bí aṣọ tó gbó bí mo bá yọ ọlọ́ọ̀kan báyìí ọmọ mi á gbà báyìí ayọ̀mídé àtìyàwó ẹ̀ wọ́n ti wá sọ mí di ẹni àìjírí a kò padà lọ́sàn-án. Ah, ògbésì ẹdẹ o ká tó máa bọ̀ ń bíbà mo ti wí o. èmi gan ti ń ní lọ́kàn wípé máa wá rí mọ́mì nírọ̀lẹ́ yìí tàbí láàárọ̀ ọ̀la torí nígbà tí mo gbọ́ sí ọ̀rọ̀ yìí ó yà mí lẹ́nu ó dẹ̀ ṣe mí kàyéfì ìyá dáadáa ìyá lálùbáríkà lèmi mọ̀ wọ́n sí àmọ́ mọ́mì ìbéèrè kan mo fẹ́ bi yín ṣé lóòótọ́ àti lódodo ẹ̀yin kọ́ lẹ bí Ayọ̀mídé. parí. sórí níbi ọ̀rọ̀ dé yìí dákun torí ọlọ́run mo fẹ́ rìn ọ níṣẹ́ ńlá kan mo sì fẹ́ kọ́ jẹun wàrà ṣíṣà mo fẹ́ kó o pe ayọ̀mídé kí wo àti ayọ̀mídé kẹ́ ẹ kẹ́sẹ̀ lẹ́sẹ̀ arábìnrin tí ẹ̀ ń pè ní ọmọ tí lè wáyé tó lóhùn ìyá rẹ̀ mo fẹ́ kẹ́ ẹ bá mi wà aláwárí ẹ júwe mi fún ẹni èmi sọ pé mo fẹ́ kí ojú ó pé kẹsẹ̀ ó pèlé ká ṣe é ní mùtúmùwà pé mo ní gbólóhùn kan àbí méjì tí mo fẹ́ wádìí lọ́wọ́ rẹ̀. ní gbéwúrẹ́ bá wọ ọba ọba àgbà ni. ẹ wo àbúrò mi láti bí ijọ́ mẹ́ta ara ọmọ rẹ̀ ò yá adúrò tún adúrò sí mi àti ń lù kí bẹ́ẹ̀ nìkan júwèé hàn fún mi ìletò bíi méjìlá ti fò kọjá ká tó dé yìí ẹ̀yin àgbà sì ní bí ọ̀rọ̀ bá tóbi tó bá ju èèyàn lọ ẹni ó bá tún tóbi tó tún ju èèyàn lọ làámọ̀rọ̀ náà tọ̀ ìdí àti ìtumọ̀ rẹ o tá a fi tọ̀ yín wá ẹ wò wá sí àfẹ́kọ́mọ yìí ó kú àbí. ṣé orí ẹni ní ń gbé ní kwaláwo rè ọ̀rọ̀ wo sì ní ọdún lápá lọ́wọ́ àwọn alẹ́ ẹ̀ ẹ̀ ń bàbá àti délé oníṣègùn àti méwúrẹ́ amágùtàn àti. tèmi èmi mẹni tó ń ṣe mí ìyá lé mi ló ń ṣe mí mi ìdè mọ́kọ́ tí mo rà á nu gbẹ́ bàbá ìjọ tó rọrùn ẹ gbà mí ẹ gbà mí mi kú ẹjọ́ ẹ ṣàánú mi. kò burú gbogbo ohun tó lè mú kó wà mẹ́ àwọn tó láyé ó fi hàn wá ẹ dákun kí ni ó kọ tì ní. ọmọ tílé wa lórúkọ mi Ayọ̀mídé ni orúkọ ọmọ mi. bálẹ́bálẹ́ ni Kirikiji gbagbó bóòkùn bá gun àwọn kọ̀ǹkọ̀sọ̀ máa gbalẹ̀ àyágbà ń tàkàlà àyágbà ń toríró bóòkùn bá kú láyé àkàlà gbòde ọ̀run mọ́ ẹ̀yin aláwìroko aláwìrodò àmì. jáwé musogun o wo igi ẹlẹ́gùn lọ́rọ̀ yìí kò ṣeé gbámú adìẹ ti wọnú omi gbígbóná agbára sì ti pin pàkúté sì ti mẹ́ran lórí o kò sì sọ́nà àbáyọ mọ́. bẹ́ẹ̀ni ìwọ mà pé ẹ̀gà ní fẹnu kọ́lé òun náà ní sì fẹnu túká ọmọ tilé wa ti fẹnu kọ ó sì ti taṣọ àwọn àgbà mọ́lẹ̀ ẹnu òrófó ẹ̀ sì ti pòrúfó. kábíyèsí o ẹ̀yin ìyá o àfijú ẹyẹ tí mú mi lágbádá àfijú àdàbà tí jẹ láwùjọ àṣà àfijù òròfó ti jẹ ní gbangboko ẹyẹ ńlá tí gbórí ìrókò kọ fíofío. wọ́n ti fàyà gbangba gbọ́ta ó ti gbàgbé pé ẹni bá juni lọ ó di dandan kó juni nù. ẹ̀yin ìyá o ẹ jèbùrẹ́ mo ti mú ewúrẹ́ ṣẹbọ ẹjẹ́ ó jẹ́ mo mágùtà ṣẹbọ ọ̀sán yìí àgbàtánigbà pọ̀ pẹ́ ẹ̀yin òwìwí o ẹ gbóhùn àwo ẹ jèbùrẹ́ ẹran tí omi tá a jọ mu lágbede méjì ayé òun ọ̀run ẹ jèbù rẹ ẹ bá mi jáwọ́ ńbẹ̀. tí ọmọ wa jẹ́ bẹ́ẹ̀. jáwé bùsọ̀gùn wojú mi dáadáa. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣeun ẹ ṣeun ẹ pẹ̀lẹ́ ẹ̀yin èèyàn mi ibi àfojúsí ọ̀nà ọ̀mà gbàbẹ̀ bẹ́ẹ̀ ni ẹni agbójú oògùn lóògùn ẹni àgbà ọmọ tìlé wá fún ara rẹ̀ òun ló ṣokùnfà àìsàn ọmọ rẹ̀. bàbá èmi. bẹ́ẹ̀ ni. èmi kọ́ mi ṣe kókó fọ́mọ mi èmi kọ́. ọmọ tìlé wá. òun ló fẹnu kọ ó rìn ṣàmùṣàmù ó tẹ aṣọ àgbà mọ́lẹ̀ àwọn àgbà ni wọ́n bínú. bàbá ń bọ̀ ọ̀rọ̀ dé àyín dúró yìí ọgbọ́n wo la wá lè dá téèyàn mẹ́ta ó fi rìn méjì méjì torí àfẹ́kọ́ yìí ó kú àfẹ́kọ́ lálàáfíà. bẹ́ẹ̀ ni ẹ ṣàánú bàbá ọmọ mi gbọ́dọ̀ kú. kò ọwọ́ ara ẹ̀ náà ni ó fi tún ara ẹ̀ ṣe ṣé ẹ̀lú ìlú tó bá fẹnu pé ó yẹ kó mọ̀ pé orí ara òun lòun ò fi gbé ẹni tó dáràn náà ni ó tán ọmọ ti lé wá bọ́ ọ bá fẹ́ kí ara ara ọmọ rẹ̀ ó yá kó má sì kú ọ gbé ẹbọ kàǹkà ní aago kan òru ìdí ìrókò lọ́ọ́ sì gbé lọ pẹ̀lú. àgbè. bàbá máa gbè. àgbè. bí ọ̀rọ̀ ṣe jẹ́ gangan ni ṣe ń ṣe lálàyé fún ọ yìí ìyá amáyọ̀wá mo wá fẹ́ kọ́ ọ̀fọ̀ wọnú torí ìtọ́lọ́hún àwọn àgbàlagbà ní ẹni ṣẹ́gun sí ní ìjọbẹ̀ rẹ̀ ọjọbẹ̀ tó dá lẹ́ẹ̀dẹ̀ yìí ò lágbára lọ́wọ́ lọ́hùn. mo fẹ́ kó o ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù. lọ́wọ́ sí orúkọ tí wọ́n ń pè nítorí mo mọ̀ pé olóògùn àríyá débi tó máa fẹ́ jáyan ah, ṣé bí wọn náà bímọ tiẹ̀ ó ṣe máa wú ẹ̀ tó máa ní kọ́ ọmọ ọlọ́mọ ó èmi mọ̀ pé o lè ṣe bẹ́ẹ̀. ẹ wò inú mi ti ẹ̀dùn pé gbogbo yín wá padà mọ̀ pé mi ò lọ́wọ́ nínú àìsàn Ayọ̀mídé mm, yín kọ́ ló ṣe pàtàkì sí mi èyí tó ṣe pàtàkì jùlọ ni pé kí ara Ayọ̀mídé kó ti yá mo fẹ́ kẹ́ ẹ bá mi bèrè lọ́wọ́ ìyàwó mi pé ìjọ wo ló máa gbé ẹbọ. tó torí ọlọ́run ṣọ́gbà ẹ̀ ṣòtítọ́ nígbà tó bá ń wù mí láti gbé ẹbọ fún ọmọ mi ni màá gbé e lábòsí oníran. orí ìyàwó fẹ́. àwọn Yorùbá bọ̀ wọ́n ní orí tí ó ròyìn ogun kì í kú sógun lẹ́yìn àbálọbábọ̀ gbogbo ọ̀rọ̀ yìí a pe obìnrin yìí sáàrin ìyá máyọ̀wá abẹ́ ọlọ́run sì kó sínú ńjọ́ náà lọ́rùn ọgbẹ́bẹ̀ èmi padà sílé mi gbà tí ó dijọ́ kẹrin ni wọ́n súré wá pè mí pé àbúrò mi bàbá tiẹ̀ tọjọ́ kọ àwọn méjèèjì wọ́n ní í ṣe àárẹ̀ ń bẹ nílé ìwòsàn mo bá gbéra ọ̀dọ̀ mu. kò yé mi náà kí ló ṣe. olóyìn náà dọ́tọ̀ ẹ ẹ jọ báwo lọ́rọ̀ ọkọ mi báwo lọ́rọ̀ ọkọ wa. ọkùnrin náà lè máa jẹ́ sí wọn. ọgbọ́n ipá o àmọ́ májèlé tí wọ́n jẹ yẹ ó ti le jù gbogbo ìfún wọn ló ti jẹ níbo ló ti rí ẹjọ ló tó ẹ bá mi fọ fún ẹ kó mọ dáadáa. fọkẹ

wọ́n. Ah, tani mo ṣe tí o sì tani mo ṣe tó wàá fi ní ọmọ jọ. <laughs> mo wà dáná ayérayé ọlọ́run mọ́lẹ́ o. ikú ṣe mí ni ah, mo dáràn. ẹ ní bá kọ̀kọ́ tó ń jọ́dá lórí títì náà. ẹ ṣe mo dúpẹ́ inú ilé yìí ni mo jókòó sí bó ṣe wá sáré pè mí ní ẹ pé mọ́tò kan jóná lórí títì ìmọ̀lẹ́ gbà wá. ìsàlẹ̀ báyìí là wà. ohun tẹ́ fi rí nǹkan nìyẹn o. kí lẹ bèrè yìí afáàjọ náà bèrè èrò gan-an ọmọ tilé wa wà bẹ́ẹ̀ bó ṣe jóde tó kọ wá yìí. ọmọ. ọmọ tilé wa wà bẹ́ẹ̀ o. ọmọ mi. àbúrò kí lè léyìí òwúrò àjálù ṣe à ń yí wọnú àjálù báyìí ọ̀tọ̀ ní dà ń bá bọ̀ láti ìjẹta làwa ti ń wá ọmọ tìlé wa láàárọ̀ yìí náà ni yèmí kàn sọ kúrú pé ká wá sí ọ̀dọ̀ ìyá rẹ̀ bá a ti ń wà láti bẹ́ẹ̀ náà nìyẹn ìṣẹ̀lẹ̀ pé bàbá ti rí mi o ká sì so gbogbo ẹ̀ ká yanjú ẹ̀ lọ́wọ́ kan ọkọ rẹ̀ ni o. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ọ̀dà kẹlọ́sì pìtò ń bẹ̀ta. ẹ bá mi jẹ́ wá mi. Ah! Bàbá tèmi máa jẹ́ kú. Bàbá tèmi máa jẹ́ kú. Bàbá tèmi máa jẹ́ kú. Bàbá ṣé wá àsìkò ló yẹ kí wá tún fọ irú nǹkan báyìí? Ah! A gbọ́dọ̀ má sọ, ìgbà wo ni má kú ò ní kú? Ọ̀dà ìsọfọ́ ọmọdé kan máa fọ ọmọkùnrin yìí. Aṣọ mi kúkúrú náà kọ́ látọ̀dé àrùn wọlúwa o. Bàbá ah! kò ṣàṣìkò yìí ṣe bá gbà mí bí ẹ̀kẹ́ fòye àgbàgbé ah! ẹ ṣàsìkò yìí. jẹ́ ìdúgbò bíi ìdúgbò mi lọ mo wà lọ́pọlọ ni o oh. ìgbà ní sọ. ọmọ yìí máa ti sí ilé yá o àgbákò àgbákò kí ló ń pa wọn. ẹ dá bóun láti ṣe tó kú. Thank you. múra ń jáde lọ báyìí rẹ̀ ṣé o ṣàbùrú. àwọn tí mo bá wọ̀ pọ̀ nípa ọ̀rọ̀ ayọ̀mídé náà ni. ṣé kìí ṣe pé o tún bó ṣe ẹ̀dẹ́. bẹ́ẹ̀ ni o àìsàn ẹni tó peléke sí ẹ wo ojoojúmọ́ la fi ń ṣàìsàn òróró ló máa ń pariwo. bàbá ìrora yìí ti pọ̀ jù. Ah! irú orin wo lèèyàn wá kọ sí gbẹ̀du àìsàn wọ̀nyí báyìí ṣáá olódùmarè. má bá gbé. ọba gbẹbọ. àlàáfíà ẹ ló jẹ mí lógún nǹkan kọ mi tèmi dẹ ní bàbá. olódùmarè mo lójú ẹ wá. ìgbìlùkù ní gbẹbọ sálọ ayé lọ́wọ́ gbẹbọ tiẹ̀ lónìí ẹ ọ̀run kọwọ gbẹbọ tiẹ̀ lónìí wọ́n ní tó tolúwo tùfẹ́ tẹ́júbọ̀nà ọ̀rọ̀ tọ́rùkọ́ bá sọ ọ́ dẹ̀kún kẹlẹ́bẹ̀ lọ́wọ́ ọ̀lẹ́sẹ̀ símọ́ símọ́ nílẹ̀bà ògiri ẹbọ tá a rúbọ lónìí kàṣà ìdá ẹbọ ti á. igi ìrókò tó ń wò lọ́ọ̀kan òun ibẹ̀ ló ń gbé ẹbọ ọ̀hún lọ gbogbo àyíká tá a wà yìí kò síbi tó gbẹ́bọ sí tí ọ̀dà tí òfin. bẹ́ẹ̀ àmọ́ ká lè mú ọ̀rọ̀ àwọn àgbàṣẹ ọ̀sùn sí di igi ìrókò ọ̀hún ibikíbi tó bá wọ̀n gbé e síbẹ̀ ẹbọ rẹ̀ ó fi hàn àṣẹ yóò sì dá àṣẹ yóò dé àlèdè ọ̀run dáadáa àṣẹ ẹlẹ́dàá rẹ̀ ó sìn ọ́ lọ àṣẹ ó sìn ọ́ bọ̀ <laughs> ah, ah, ah. ọmọ àláyà o kí ló gbójúlé náà tó fi fomi àtàbọ́jú. ṣé jáwé ibùsọ̀ oògùn ló gbójúlé sóun ló kí ọ láyà ìwọ àpapẹ̀jọ́ tọmọdé bá gbọ́ yín ayé ní wọ́tọ̀run wo wàá kàdínú yọ. ẹ̀yin ìyá ṣe bí gbogbo ohun tẹ́ ẹ béèrè fún láti fi fún yín ọ̀dà tó bá jẹ́ wípé ẹ fẹ́ kó gbé e dédìí igi ìrókò ni ẹ jẹ́ gbé e kalẹ̀ ní àyín náà káṣe ó ṣàtìgún ni Rádìkẹ́ gbé ẹbọ ọ̀hún kalẹ̀. ó ṣe wọ ẹbọ ní pẹlẹbọ àṣàṣì ní. gbàgbẹ́gbẹ́gbẹ́ kọjá ní gbogbo ẹnu rẹ sọ. ọmọ méjì ògbèwújọ ìwọ bàbá olójúrògòdò alátẹnujẹ yìí ó ti tójú lẹ̀ mọ́lẹ̀ lónìí ọmọbìnrin yìí ti fojú kawó ó di dandan kóró ògbè ẹ jẹ́ ká lọ. ẹ wọ ìdúró gbogbo ńlá bóṣù àwo wọ́n bẹnu ṣúwaṣúwa bíi kankan ìmìnà yìí abájọ ọ̀rẹ́ jẹ̀mú tẹ́lẹ̀ náà ẹ rí bó ṣe rí ìyẹ́ ti gbọ̀n dànù lára rẹ̀ alábùkù nìyí wọ́n kàn ń bọ̀wọ̀ fún yín ni ọ̀dà lónìí ni wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀ ọmọ tẹ́ ń wò yìí omi àdín níjọ́ tí ẹ̀yin ẹlẹ́yẹ bá mu omi àdín ẹ fẹ́ ṣèṣe àdán òní lẹ́sì pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu tàṣẹ tàṣẹ báyìí lọ́jọ́ yọ tàṣẹ tàṣẹ lòrùn wọ̀ àbátí alágẹmọ bá dá ńlòrìṣẹ òkè gbà ó yá gbé ẹbọ ọ̀hún kalẹ̀. <laughs> yé yé ojú mi ojú mi ojú mi kíra ni àfẹ́fẹ́ra ayé fẹ́ náà ojú ẹ̀dá kì í fọ́. ojú mi olúwo ah, olúwo ìlú sí ọ lójú. Ah, kò lè mọ ojú mi ah, mm, mm. ojú rí tó ojú rí tó. tí ń bẹ nú ìwé lọ́ọ́ máa fi sí eh, àgùlọ́ eh, ni ọmọ fi sí yọ padà sàn lórí ti ọmọ tára rẹ̀ ò yá mo ti rán ọmọ nígbín bọ́mọ òun bá dé ẹ kó gbìn lọ́wọ́ bó bá ti di lóòrọ̀ ẹ pa ìgbín nídìí ẹ romi rẹ̀ sí láwùjẹ bẹ́ẹ̀ bá ti ró tán ẹ méjèèjì fún kó jẹ bó bá ti jẹ tán àlàáfíà ó sì máa tó la. ẹ ṣé bàbá ṣé mo ṣe. láwo tèmi ìpúrọ̀ o ojú tó ń wò yìí bí ó ṣe wà nù. E. àmọ́ yóò sàn ọkàn ní fi ríran mọ́ ni ẹ àbákú laṣọ awo ṣùgbọ́n tó o bá ti ń lo oògùn yìí yóò máa tù ọ́ pẹ̀sẹ̀ kò sì ní í dùn ọ́ mọ́. bàbá bàtà jáde fóun lé nírọ̀lẹ́ àná ojú méjèèjì ló gbé jáde bàbá wa ń délé báyìí kí ni ká wí fara àdúgbò pé àfojúse. ẹ ẹ mọ̀ wípé òjò tó bá pàjẹ́ lóru ni ó bá délé kò gbọ́dọ̀ wí hmm, olódùmarè ẹbọ tí ọmọbìnrin yìí gbé ẹnìkan kì í gbérú ẹ̀kọ́ bọ̀ bẹ́ẹ̀ ni bó bá ṣe ìyá ọmọ òun gangan ló gbé ni ó ṣeé ṣe kó má padà relé mọ́. E. má sunkún mọ́ má sunkún mọ́ torí ọlọ́run má sunkún mọ́ ẹnìkan ò lè san ẹlẹ́sàn àwọn tó ṣe ọlọ́run olódùmarè nìkan lọ́ba ẹlẹ́sàn ó sì jèrè àwọn ọmọ yìí mo dirun ó dìgbà fún ọ pẹ̀lú àṣẹ ọlọ́run abẹ́ amọ̀gidi. ju gbogbo ẹ lọ ẹ ní jìnnà sí mi nítorí bí náà bá tán lásọ. So ẹ̀jẹ̀ ò tán lè kàn bí ọmọ tí mo rán nígbìn bá ti dé. ayọ̀ ni ọkàn mi ọ̀rọ̀ pẹ̀lú àṣọ lọ ọkàn mi wọ bá lójú tí ọ̀dà. ibi tó ti bá ara mi ọ̀dà rárá ọ̀rọ̀ ayọ̀mídé adélé gbogbo ètò tẹ́ ẹ ní à ṣe lórí ẹ̀ títí dórí ìgbìn la ṣe a sì fún jẹ ó sì lálàáfíà. àdùpẹ́. wọ́n ló di ìrọ̀lẹ́ àná mọ́wọ́ alẹ́ lòun àti ìkejì rẹ̀ wọ́n jọ ń ṣeré ń ta. bíríbíríbírí náà ní nǹkan náà mú lójijì yá ìyá ẹ̀ bá ránṣẹ́ pè mí èmi náà sọ lọ́hùn bàbá àdúrótún àdúrósì bàbá ọlọ́jà sí o àfìgbà tó jáde láyé. káì kí leléyìí ọlọ́run lóbìnrin yìí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kọ̀rọ̀ ìpín ńláńlá àwọn àṣàyàn ọ̀rọ̀ gbàǹkọ́ báwo ló ṣe jẹ́ ẹ dákun ó sú mi kò yé mi rárá. ayé o ayé tó tó ayé àkàmàrà ayé àkàǹkàtán ẹni àrà nífẹ̀ aka àkókún wọ́ àdásíwájú ó ń ṣàǹbọ̀ lẹ́yìn tó ayé ayé ànàmọ́náyé anàgbàlagbà sá jìnnìjìnnì ayé akáni ẹja gbígbẹ ayé o ẹni ń wáyé ọ̀ráyé ẹni tó ráyé ò dáyé mọ̀. Hmm. ọ̀rẹ́ mi tọ́ ká gbà wípé bó ṣe kọrin àjò rẹ̀ nù òun padà síbi tó ti wá nù àmọ́ ọ̀rẹ́ mi n ò ní tàn ọ́ n tó ṣokùnfà ikú ọmọ ọ̀hún lórí ẹbọ tí ìyá rẹ̀ gbé ni. bẹ́ẹ̀ ni ọmọ ogun ẹ̀. bẹ́ẹ̀ ni. ayé sí ọ̀rọ̀ rẹ̀ wípé òrù ẹrù ẹlẹ́rù ọ̀fà tiẹ̀ lọ́wọ́ ìyá tó ń jẹ ju gbogbo ẹ̀ lọ àti rí adùn ọmọbìnrin ọwọ́ yín lọ́wọ́ o. ìwọ nítorí iṣẹ́ sì kù ní ara rẹ̀ púpọ̀. ọ̀lẹ ọmọ ò tún sọ nínú ìyá ọmọ náà mọ́ bẹ́ẹ̀ ni ọmọ tó kù ò ní ẹyọ kan ṣoṣo tí ó kúnlẹ̀ èèyàn níwájú olódùmarè. àkíkà. ní báyìí ìyá máyọ̀wá ni àmọ́ báyìí báyìí yóò máa jẹ́ ìyá ayọ̀mídé ẹ gbọ́dọ̀ dùnnú. No? lẹ́ẹ̀kan sí ẹ ò ní jìnnà sí mi pàápàá nítorí pé iṣẹ́ sì ń bẹ lára arábìnrin ọ̀hún lágbára dẹ́dà ṣẹ̀dá ayọ̀mídé ń wo dìrú yóò dìgbà nítorí ìdí èyí ẹ má tún jẹ́ kí tí mi ó di fún gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ torí a sì ní iṣẹ́ púpọ̀ láti ṣe lórí ayọ̀mídé pàápàá ṣùgbọ́n lágbára dẹ́dà ṣẹ̀dá igun kì í kú rèwerèwe àkàlàmàgbò kì í bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ yóò dàgbà yóò dògbò yóò sì dẹni ọlá yóò dẹni ọlá ẹ bá mi kí ìyá Máyọ̀wá wípé mo kí púpọ̀ ó kú ìrọ̀jú ó sì kú àdóòtì adẹ́dà àṣẹ̀dá ó dúró tì í ò fojú sunkún ọmọ mọ́. mo kí ẹ̀yin náà púpọ̀. ẹ ṣé mo dúpẹ́. ẹ kú àdótì àgbà yín ọ̀dàlẹ̀. di méjì lókè ààbò eégún podán fúlàní ń yẹra wò ìdí àbálò bábọ̀ lẹ́ni tó ti náà ọ̀rọ̀ òwe mímọ́ lèmi tẹ̀lé òun ló fà á tí mo fi gbé ẹbọ fún Ayọ̀mídé. ẹ dákun torí tọlọ́run obìnrin tó jókòó yìí níwájú mùtúmọ̀ wà ní àyìn mo fẹ́ bi ní ìbéèrè kan tí mo sì fẹ́ kó dáhùn dákun ọ̀yá mi àìsàn tó ṣe ọkọ yín. iṣẹ́ jù ní jọ. ṣé ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu ìyá àbí ìsọkúsọ ọmọ tí lè wà ìwọ ló fẹ́ lọ gbé ẹbọ lórí ọmọ tó fẹ́ kú tèmi tọ́la dúró ó mọ̀ yí pé wọ́n sọ fún ẹ pé wọ́n mọ tó lè tì díẹ̀ jáde tó bá gbẹ bọ̀ ṣì ṣé wọ́n sì sọ̀rọ̀ tán mo béèrè wò ọ́. ẹ ṣe mọ́ mi ọ̀rọ̀ àṣeyèrè èèyàn ló kúkú máa ń yàtọ̀ èmi náà ti bàṣọ bàṣọ ìgbà tí ò gbọ́ sí mi lẹ́nu ni mo ní ó ká máa bọ̀ mí bá dẹ̀ dọ́dọ̀ yín tẹ́yìn náà bá bàṣọ bóyá a gbọ́ sí yín lẹ́nu ó kárí ọmọ dáadáa ṣé ọlọ́run ló kúkú ní kí kó kúkú máa bọ́ rẹ̀ rìnrìn ó ṣe mo dúpẹ́ hmm. ọmọ tilé wa burúkú kan. màámi màámi kò ṣe pé ó fi taratara wè mí náà ẹ wò kí ni mo lè ṣe báyìí. ó mà kí n ṣe ọmọ kékeré o èmi kọ́ ni máa kọ́ ẹ ní nǹkan tó bá máa ṣe o ò ń ṣọmọdé o. ọmọ tilé wa sọjí hmm. sọjí ayé ẹ ọmọ tilé wa má rẹpẹtẹ sọjí ayé ẹ ọmọ tilé ò kí ń ṣe ọmọ kékeré náà. Olúmídé dìde kó wá mu tiẹ̀ hmm, kó wá mu tiẹ̀ kó wá máa bá tiẹ̀ lọ. dìde jọ ó ṣé kí ni. mo mọ̀ pé wàá lù òun ṣebí ìwọ ni à ń jọ inú ọmọ abàmì ọmọ ní ẹ̀ mo mọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ṣùgbọ́n má wọ̀rí wàá mú báyìí fọ́ sígbà tí bá gbé búrẹ́dì dé fún ẹ ṣe bó láìkí búrẹ́dì tí ẹ lọ bẹ́ẹ̀ mú búrẹ́dì wá. lé o. ah ewa bóni wàhálà rẹ bó ni gbogbo wọn gbà lọ ló kí pọpọ yìí. ṣé kí dáàdì mú ẹ ó sọ̀rọ̀ ó tiẹ̀ sọ̀rọ̀ wọn á jẹ wọn jọmọ kan ojú báyìí náà lọ. kàkàdé tí ìfẹ́ fún máa mu tíì. bí ọmọ mi ló po tíì fún. ṣé wò lè sọ pọfẹ́tì tí ẹni yẹn àpò mọ̀ kí wàhálà ló fi kí ni ìdálẹ̀ sí mi lọ́rùn báyìí. irú wàhálà o ṣé bí wàá pò mí fún un làbí ṣó ti tán mẹ́rin. ò bá má mú kíní yìí ò bá má mú kíní yìí ẹ́ ìwọ ọmọ yìí ìwọ mú ọyà fìgbà tó ń ṣe díà ìgbà tó kódà bí àwọn àwọn àkọlù ni o tó yẹ mọ mo ṣe fẹ́ ṣe báyìí kò yé mi mọ́. èyí nǹkan tó ń ṣe mí dàbí nǹkan kan kó inú mi. ṣé. ah. wọn ó máa lọ lásán láyé rí àṣesílẹ̀ wá. ọkọ mi ní kò pọ̀ ọ̀daràn. mo dáràn mo dáràn mo dáràn mo dáràn mo dáràn mo ah, dáràn kí ló pa kí ló pa kí ló pa. ìwọ poison tó jọ pé kìkì sínú tí ìfọwọ́ mi dá rẹ̀ ò ìyá ẹ̀jẹ̀ lọ́kọ mi lọ gbé tí wù. nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ni wípé ṣé ọmọ Ayọ̀mídé yẹn èmèrè ni. mo mọ̀ pé èmèrè ni. because báwo ló ṣe máa po tíì fún ọmọ abirùn yẹn tó fi wá jẹ́ wípé bàbá ẹ̀ ló máa lọ gbé tíì fún àwọn èmèrè ah, lọmọ yẹn mọ èmèrè ni kò ń ṣàbí ọ̀rẹ́ mi. mo mọ̀ pé èmèrè ni ẹ wá dúró ìjọ tó lọ́lọ́ kí ni nǹkan fẹ́ ṣe ń sìn kí ni kí la fẹ́ ṣe gangan kí ni solution. ẹ wo mọ mi ṣe wí ẹ ì máa jẹ́ kí ọmọ tilẹ̀ kó ìfarapamọ́ sọ́dọ̀ yín náà fúngbà díẹ̀. yẹ́ẹ̀ ayé mi ooo mo dáràn ìjọ tí mo ti fa àwọn ìbò jẹun kò máa fọmọ mi lọ́wọ́ rí ṣé pàtó bá wá wà ń bíbá ẹsẹ̀ ṣé wọn ò ní débi mi. a kò sí màtá ń bọ̀ kò sẹ́ni tó rí wa. kò sẹ́ni tó rí. ọwọ́ yìí rí ẹ bá wẹrẹ wá bí ọ ẹ má ṣe é. tó ń bọ̀ sí i. ṣé bí iná bọ̀. ibi ló ń bọ̀ ibi ló ń bọ̀ wá bí. ṣé wọn ti rí. wọn ò rí wa in fact èmi mo kọ́ rí wa mo rí bàbá yẹn ọmọ la fi ń bọ̀ ọmọ tó máa ṣe ń sìn ìwọ wọnú ilé lọ kó fara pamọ́ síbẹ̀ gba kíní pélé. ọmọ kan tó ṣẹlẹ̀ báyìí nísìnyí a máa ṣe tíátà gidi báyìí nísìn ṣó ti gbọ́ sórí ojú ẹ̀ báyìí mo fẹ́ kó wá omi gidi jáde nínú ibẹ̀ báyìí ṣùgbọ́n gbogbo ìtókù fi sílẹ̀ fún mi. ṣe kí o sí lórí mo ṣe tó wá fi ní ọmọdé ọ̀pẹ. mo wà lọ́rọ̀ ayérayé ọlọ́run mọ́lẹ́ o. ìwà mi báyìí mọ́tò yìí jóná ni mo débẹ̀ ló ń jó ló ń kẹ̀gbò ló ń kẹ̀gbò ló ń kẹ̀gbò ni mo ní a òró òró ọ̀rọ̀ ọ̀gbẹ́ tó wà ní ẹ̀fẹ́ yìí mo jóná pátá. yé mo jó mo jóná mi ṣé kò sí yan yín bẹ́ẹ̀ ṣá. kí lè béèrè yìí afáàjọ náà bẹ̀rẹ̀ ìrògbọ́n ọmọ tilé wa wà ń bẹ̀ bó ṣe jóde tó gọ́rọ́ yìí. ọmọ. ọmọ tilé wa wà ń bẹ̀ o. ọmọ mi. àbúrò kí leléyìí òru adalu ṣe à ń yí wọnú àdálù báyìí ọ̀tọ̀ ní dàmbá bọ̀ láti ìjẹta làwa ti ń wá ọmọ tilé wa láàárọ̀ yìí náà ni yèmí kan sọ kúrú pé ká wá sí ọ̀dọ̀ ó ti bọ́ta

bàbá tèmi máa jẹ kú bàbá tèmi máa jẹ kú bàbá tèmi máa jẹ kú. bàbá ṣé wàá sì kó ló yẹ kí wàá tún fọ ewu nǹkan báyìí. gbọ́dọ̀ ah. ah, má sọ ìgbà wo ni má kú ò ní kú. ọ̀dà ìsọfún ọmọdé kan máa fọ ọmọkùnrin ọjọ́ mi kúkúrú náà kọ́ látọ̀dé àrùwọ̀ olúwa o. bàbá kò ah. ṣàṣìkò yìí ṣe bá gbà mí ní ó yẹ kẹfì yìí àgbàgbé e. aṣàsìkò ah! yìí. jẹ́ ìdúngbọ́ bí ìdúngbé mi. Ah! ẹ wo ṣẹ̀rí tèmi wàhálà àwọn ẹbí tèmi ni ṣẹ̀rí tọ̀dọ̀ tí ẹ̀yin náà máa lọ rọ. ẹ wá máa lọ ẹ ṣe gan ẹ wá máa ẹ ṣe gan. Yeah. <laughs> mi ọba tó la ikú lọ́nà. má jẹ́ fojú sunkún ọmọ mi má jẹ́ kọ́ ọmọ mi ó gan mọ́nú mọ́tò má jẹ́ ológun ásídẹ́ǹtì má jẹ́ fojú sunkún ọmọ má jẹ́ kọ́ ọmọ mi ó ṣì lé yà o ṣàánú mi ayérayé o àwọn ọmọ ìgàn àti mọ́ mi. látà ló yẹ kẹ́ máa ṣe o. níwà àti kàkédélé ta ló àti jóná yín. ogún dunu àbòsí. ẹyin mo ti jọ ẹyin mo mo ti kọ́ ṣe. gbìyànjú. bọ́ọ̀ bá yín mi mo yin ara mi. ilé. wọ́n ti gọ́ bẹ́ẹ̀ yẹn o. wọ́n tún nílò ọ̀rọ̀ wọn nílò ọ̀rọ̀ nílò àdáwọ̀gbọ̀n àdáyé. ẹ ọ tí mo kí àti ìmọ̀lẹ̀. ẹ ọ àbí bí ìyá àwẹ̀. ìyá nìyẹn <laughs> mi. mo dáràn ẹ ṣe nǹkan tó tó báyìí ṣé ìyá ni yín ṣá. tí bá ti kú ńkọ́ ẹ dáhùn. kò yẹ kó fi irú yìí kò yẹ kó fi tọrọ yá. ìwọ gangan ló fẹ́ pa kó tó di pé. olóyè bí ẹ̀ṣẹ̀ mi. Ah, bíbó ọ̀rọ̀ tí ọba yẹ kágbàlagbà ó sọ tọ́ba sọ yóò kan àbùkù ńbẹ àsìkò ọ̀rọ̀ tó lónìí ọlọ́run ní ká fẹ́ ju ẹ̀ síta bó ti ṣe jẹ́ nù tọwárí títura ẹ̀ ń fi nu ilé tàgbo tíya yìí ń gbé fún ìyàwó rẹ̀ tẹ̀fẹ́ gbà sí nǹkan mi ah torí ìtì àti tìyàwó ẹ̀ ni torí lẹ́yìn tó gbẹ́bọ tán tó dolójú kan yìí bàbá àwọn tún pàwá méjèèjì jókòó pé iṣẹ́ ń bẹ tá a ṣe lórí ẹ̀ pé bá a bá kìlẹ̀ mọ́ṣẹ́ láti kéke tó bá yà ló jẹ èèyàn ah ìyá tó lójú rí tó ó níhun tó rí kíyàwó ò lè finú ṣoyún fẹ̀yìn gbọmọkùn lọ́fàtàgbò àti tùràrí tẹ̀ ń fi ó sì lè jẹ èèyàn O ti wá ń jẹ́ èèyàn. ó máa ma sọ ẹwẹ́ ní tèmi pèlè èèyàn aṣẹ́ranko ni ìwọ yìí ìwọ bí wá bá mi nílé tó wá bá mi nílé náà pàápàá àfàìmọ̀ kó báyìí pé o dọ́gbọ́n bí o lo oògùn wá bá mi nílé ni tèmi fi gbà ipe màá mọ bí n ṣe máa bẹ bá Ayọ̀mídé sọ̀rọ̀ ìwọ kọ́ ló bí Ayọ̀mídé ilé yìí ẹ̀ ló tó kọ yìí ìwọ yìí ah, ọ̀rọ̀ ẹ̀sìn máa ṣòro o ká ní mi tọ̀lé ọ̀rọ̀ ẹ̀sìn pé ẹ̀gbọ́n mi mo fẹ́ rú òkú ẹ̀gbọ́n mi bọ ọ̀rọ̀ ẹ̀sìn mi rà jáwọ́ mi àbí ìgbà táwọn aláàfáà ti dé kí ni mo tún fẹ́ máa sọ. Ah, ẹ burú ẹ burú ẹ burú jù. ó burú mọ́ ẹ burú gan-an. mo tún burú nínú ìran wọn torí ìyá rẹ̀ burú ó burú ògiri abẹnufò ńgbà ilé ẹ̀ lọ́hùn. méjì ẹ àyà mi ò dáríjì torí pé mo mọ̀ wípé kì í ṣojú lásán torí ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ sí mi ọ̀sán gangan ló wá wọlé dé wá ṣe wọlé yẹn a gbọ́dọ̀ fòye àgbàgbé nígbà tá a fòye àgbàgbé sì yẹn tí mo ní sùúrù ṣẹ̀rí pé sùúrù ó sòkúta gíná gbogbo ohun tí òye yín sì ń padà wáyé yín ó ti dárí yín ìyá ayọ̀ mi rí ìdáríjì ẹ ti dáríjì ẹ látẹni lọ kó lè jọ dáa fún wa kọ́mọ yìí lè jẹ o òun ló fẹ́ bọ́ tèmi gbé yẹn èmi lè mọ. ọlọ́run ọba mọ̀ ẹ ń jèrè pẹ̀lú àṣẹ ọlọ́run o sì ti bọ́ ọmọkùnrin lẹ́ẹ̀dọ́. oníkùnlẹ̀ ni ẹ kẹwàá oníkùnlẹ̀ ni. ẹ bá ṣe pé ń rọrọ ọlọ́run kò yẹ kó jẹun ọmọ yìí tọ́lá gbọ́mọjú rẹ̀ mọ́ mojú ẹni tí ò gbọ́mọjú ọmọ yìí mojú ẹ̀ ìkànnì ọ́ wo ọmọ mi ìdínlẹ̀ ìdínlẹ̀ ọlọ́mọ lọ́ra ẹ̀mí ẹ̀ àtiwọ́ àtìyàwó ẹ̀ ẹ̀ finú soyún ìyàwó mi o sì fẹ̀yìn gbọ́mọkùn àrọ́mọ gbọ́mọkùn ń tà nílé àdúrà ìṣòfò ẹ̀yẹn ò ní ṣòfò. gbogbo àpíntura rí à ń gbàgbọ́ wá gbé gangan ojú rí tó ń dábàá ti gbọ́ lórí ẹ pé bàbá ṣe gbogbo àfihàn wọn bóyá bí ó jẹ èèyàn ó sì jẹ ó ti ń bẹ̀rẹ̀ ogun kó òní jẹ èèyàn ọlọ́run nìjẹ́ ọ̀sẹ̀ ọlọ́run gbà. ṣòtìwárí pé kọ́rọ̀ tó dayọ̀ ojú abiyamọ tọ́ tó bá yẹ kó fún wọn èèyàn ò gbọ́dọ̀ fi dùn wọ́n hmm, wò ó bí èmi àti màmá tó bí mi gangan ṣe rẹ́ tó gbogbo nǹkan tó yẹ kí n ṣe fún wọn pátápátá òun ni mo ṣe fún wọn mo ra mọ́tò fún wọn mo ṣí ṣọ́ọ̀bù gbàlódé fún wọn inú wọn dùn ayọ̀ wọn kún ṣùgbọ́n ìfẹ́ tó múnádóko sí láàrin wa ìyá ayọ̀ gangan àwọn lọ́yìn insist pé dandan dandan wípé kí ìyá mi àtàwọn jọ máa gbé papọ̀ mo dẹ̀ agree ọdún kẹta sígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ òun ni mọ́mí mi gangan filẹ̀ ṣaṣọ̀búra ó máa ṣe o ìyá ayọ̀ wá ń kọ́. èrè ẹ̀ mọ̀ ìyá ayọ̀ ìyá ayọ̀ ni grandma grandma. wá kàrí ayé nígbà yẹn. ọpẹ́ ni fọlọ́run. bọ́tà ṣe gbógun tó ọkọ mi ti wọlé ẹlẹ́ẹ̀kejì ìgbà yẹn ni mo fi wá mọ̀ pé ẹni táyé bá ń fẹ́ kì í lárùn kankan lára olúwa ṣeun ọkùnrin ló wá jẹ́ the youngest senate president nígbà yẹn. ìdí nìyẹn so ẹ̀kọ́ yẹn important. gbogbo nǹkan tó bá wù kí ìyá tiẹ̀ ṣe fún ẹ má fi ẹ̀tọ́ tó yẹ kó fún má fi dùn ún tó bá dẹ̀ jẹ́mi náà ni mo ṣẹ́ má fi ẹ̀tọ́ mi má fi dùn mí. <laughs> so you learn from that story. God bless you, my dear. Èyí ló yẹ kárò torí inú dúdú. Paramọ́lẹ̀ akéèké ṣàǹgà ẹ̀gún ọ̀gàn inú wọn ló ń gbé. Wọ́n pèsè ìka tán wá wá ṣojú fúru ọ̀dàlẹ̀ bá. Ẹ̀yìn ló yẹ kárò torí àṣesílẹ̀ o. Ìwà ẹ̀dá o, bákúnlẹ̀ ta fàkórọ̀, a lè nà ọ̀rọ̀ kọ́ wọ́n máa tó mọ́ o, ta ló mọ̀ lọ. àgbà ó wá ṣe lónìí ọ̀rọ̀ ní bó bá dọ̀la. bàbá gbìn ohùn a ó eh, padà jẹ́ lẹ́sọ̀ bó kàn ní bòdò ní ẹnu la ó ti mú ẹ̀yìn ló yẹ ká torí àṣesílẹ̀ o. ohun akọtí ó dọ̀hun ara o ó rìn ẹ̀dá yé ẹ̀ bá ronú ọ̀la. bàbá gbìn ohùn a ó padà jẹ́ ẹlẹ́sàn ó kàn ní bodò ní ẹnu la ó ti mọ̀ ẹ̀yìn ló yẹ kárò torí àṣesílẹ̀ o. àṣesílẹ̀ làbọ̀ wá bá àṣesílẹ̀ làbọ̀ wá bá o bó bá ṣe rere wàá gbé rere o bó bá ṣe bí èrè torí ẹni kọ́ torí ọ̀la la ṣe sọ àṣẹ sílẹ̀ làbọ̀ wá bá o. bàbá gbìn yó a ó padà jẹ́ lẹ́sọ̀ bọ́kọ́ ni bójú ni ẹnu la ó ti mọ̀ ẹ̀yìn ló yẹ ká rò torí àṣẹ sílẹ̀ o. bàbá gbìn yó.